shout hallelujah. Hallelujah. If you are happy to be here this morning, shout hallelujah. Hallelujah. If you're truly happy to be here this morning, come on, jump and shout hallelujah. Hallelujah. Ó yá sọ pé bàbá gbọ́ pẹ́ mi nígbà mo wà láyé. Ó yá bàbá gbọ́ pẹ́ mi.

life of Papa. I want us to dance like Papa now. Uh-huh. Can you see Papa up there? Uh-huh. If you are, if you can recognize him, come on, shout hallelujah! Hey. When the spirit of the Lord is upon my soul, I will dance like Abiyara. Let me see you dancing like Papa. Come on. dìbò fún Jésù o. Mo dìbò fún Jésù. Jésù gba àkóso ayé mi yára. Mo dìbò fún Jésù. Mami ta ló dìbò fún o. fún Jésù. Jẹ́ ọwọ́ ọ̀tún ẹ wà. Mo fún Jésù. Jésù gba àkóso ayé mi dára. tí ẹ̀mí ẹ̀ ń bẹ. hallelujah. ògo rẹ gbé lórúkọ jésù. amen. kí ló ń ṣe máìkì yìí. wọ́n sábẹ́lẹ̀ tó lè microphone. lórúkọ olúwa mo ní ògo rẹ dé. amen. orí òkè wà láti kó àwọn èèyàn rẹ wá. at this mountain you need to bring your people a ní pẹpẹ àánú tí í ṣe ọta àánú. and we have the altar of mercy over there. hallelujah. a ní white altars láàrin. and we have the white altar at the center there. ìwọ tó o bá fẹ́ pé kí ọmọ rẹ di gómìnà kó di nǹkan kan tàbí òun wá ọmọ. you want your children to be great. a ní pẹpẹ alábíamọ ní abala we have the nursing mother altar at the back. pẹ̀lú orí ọ̀fẹ́ bàbá iná mo ní ìdìláyé. you need fire. Uh, fire altar wà ní ìsàlẹ̀ bọ́tà. we have the fire of altar right at the back of the white altar irú chọ́ọ̀chì yìí tó tóbi bákan náà a ti parí a ti lẹ táìsì mọ́ ó káwọn èèyàn rẹ wá ẹ fetí sílẹ̀. Please listen. ẹ fetí sílẹ̀. Please listen attentively. Hello. Hi, sir. kẹ́nikẹ́ni má kanra mẹ́ ẹnìkejì báyìí. There should be no noise now. ẹ gba kádàrá pápá àsọjí náà níbẹ̀ yẹn. And that is the field for revival over there. ìgbà tí yóò gbà wá ní odikini so tó bá kóyàn wá tó fẹ́ lo all àwọn ọkùnrin ó wà ní sàlẹ̀ lọ́hùn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́hun àpáta tó máa jẹ́ ti ọkùnrin nìkan a ti ń ṣiṣẹ́ lé lórí lábala kejì bí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ó ń lé mẹ́ẹ̀ nìkan ni ní agbára Ọlọ́run a kì í jẹun lórí àpáta rárá. you don't eat on the mountain at all. olúwa sọ pé o lè jẹ o. and ah, the Lord said you can eat. fúnra rẹ. yourself. mo mọ̀ pé o ní fọwọ́ ara rẹ fa wàhálà. I know you will not use your own hand to try problems for yourself. olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí pé. the Lord God of hosts says. ẹni ọba jẹ lórí àpáta yìí. whoever eat on that mountain. pé tí epo bá tọwọ́ ẹ̀ kan lẹ̀. give oil red oil or any oil you drop. òun sì mọ̀jú bá lò dọ́jọ́ alẹ́ kan. he is going to be dealt with with affliction. bọ́lọ̀ bá ń bá yàn jà kàá kẹni tí ó ṣe kí ni. whoever if God is fighting you he is going to deliver you. pẹ̀lú ọ̀fẹ́ tó bá wá fẹ́ lójọ́ mẹ́ta jọ mẹ́rin. by the by his grace if you want to use three or four days. wọ́n á fún ọ ní ilé. They give you room. ṣùgbọ́n o gbọ́dọ̀ mú nǹkan jáde níbẹ̀. but you mustn't take anything out of the place. ọ̀fẹ́ ni pàápàá. everything is free there. ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. they won't take a penny from you. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. bó ṣe rí nìyẹn. That is the way it is. I know you are coming to build a lot of channel, channel for us here. So omi wà There's water here. And we have the water of mercy. And the people that came during the week we know they know what to use that water for. And whatever you want to do, you use it for. Don't use it to kill. Dákun. Please. Maybe you you have you build up for go and sprinkle it there. Olè iṣẹ́ rẹ̀ tàbí Maybe you ọjọ́ olùdásílẹ̀ ọ̀fẹ́ àwọ̀rò o lè fi yípo. Maybe you want multitude to be coming then you can ṣùgbọ́n wọn náà wá jẹ́ aládùn ó sì jẹ́ olóòótọ́. But you are going to be a prayer warrior and a faithful person. so tó bá kù àwọn a máa sọ fún wa. and whatever remains we will be telling you. anytime ló lè wá. you can come at any time. àdúrà lọ twenty four hours. and there is prayer here twenty four hours. àwọn aránṣẹ́ ọlọ́run márùn-ún lọ́wọ́ à ń bí. and we have five ministers of God here. twenty four hours yà ẹ bá wa ń bí. and they are here twenty four hours praying. àdàrà fún wa. shall be well with us. mo pè ọ ní Sunday láti wá bá a dúpẹ́. I call you on Sunday to come and do Sunday gan ni ọjọ́ ọpẹ́ gan. And it is that Sunday that is the real àti ìlú. We are going to dance and Tó ní agbára. that is so A dára fún wa o. Ẹ má bínú ẹ̀yin èèyàn Ọlọ́run gbogbo tí wá jẹ́ kí olórin. Please don't be angry minister God that was singer. Ẹ lè má lè gorí ọ̀tá ẹ sì lè gún lónìí. You may not be able to eh, climb this mountain. Tí bàbá bá ti parí tán. But you can climb it as far as daddy rounded up. So mọ̀ lọ rárá. Please don't be in a hurry. Àjọ̀dún là ń ṣe. Ah, we are doing anniversary. Ẹ má gbàgbé pé January. January. Látọ̀n di ten. From twenty twenty one. twenty twenty one. títí di on the nineteen am I correct? a máa wà ń bí tiẹ̀ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé ó tún kọjá bẹ́ẹ̀. even more than that. atọkùnrin àtobìnrin àtolílé àtàlejò. both male and female. ó máa ní agbára. it's going to be powerful. so má dúró di jingles wọ fi síbẹ̀ second week. just for the second week. ló bẹ̀rẹ̀ á dára fún ọ. apọ́sù olódùmarè náà ni máa ń bá wa parí ẹ̀. and it is mo ti jẹ́jẹ́ níwọ̀n gbà tí èmi àti wọn sì máa wà láyé àní wọn máa bá a parí ní agbára Ọlọ́run so eléyìí náà lónìí àwọn ni wọn gbàdúrà fún wa Sunday jólókù òjò ẹ̀kan náà la máa gba omi àánú yìí kànga àánú ní orí àpáta la gbẹ̀ sí. and it was the well of mercy is on the rock third week ni ní agbára ọlọ́run wednesday thursday friday every month third week of every month tába ti ń ṣèpàdé yìí lọ́wọ́ as we are doing this program á dára fún yín it shall be well with us ẹ ṣe púpọ̀ thank you so much mo fẹ́ pe bàbá mi sí ojú iṣẹ́ i want to call my father to the world ẹ bá ń pàtẹ́wọ́ fún àpọ́sọ olódùmarè ìríjú olódùmarè ẹnu olódùmarè bàbá mi ìríjú ọlọ́run the eyes of God ẹnu ọlọ́run abiyamọ bàbá mi sk abiyara. gbogbo ayé gbé Jésù. I am resurrection and life. Èmi ni àpáta ayérayé. I'm the eternal rock of ages. Èmi ni mo ní orí òkè yìí. I own this mountain. Ní ìgbà tí mo ti dá ayé àti ọ̀run mo ti yabí sí mímọ́. I sanctified this place. Mo bá ọ ṣe ogun gbogbo. I conquer all your problems. Mo bá ọ ṣe ogun gbogbo. I conquer all your problems. Mo bá ọ ṣe ogun gbogbo. I conquer all your problems. Èmi ni Olúwa. I am the Lord. Ẹ mọ́ bẹ̀rù. Fear not. Ẹ mọ́ fòyà. Don't be dismayed. Ọdún tó ń wò níwájú. The coming year. Ẹ lọ fọkàn yín balẹ̀. Rest assured. Èmi ó pa yín mọ́. I will keep you. Èmi ó dáàbò bò yín. I will protect you. Èmi ó fi àmì mi sí yín lára. I will put my mark on you. Ṣùgbọ́n ẹ súnmọ́ mi o. But come closer to me. Ẹ mọ́ sá ìgbọràn o. Don't disobey. Tí bá ní ká jókòó ká jókòó. When I ask you sit, sit. Tí bá ní ká dìde ká dìde. When I ask you stand, stand tí n bá ní kẹ́ dùbúlẹ̀ kẹ́ dùbúlẹ̀. when I ask you lie down lie down. ẹ ṣọ́ra yín kẹ́ gbọ́ràn. be careful and obey. ewu ń bẹ o. there are dangers. ewu ń bẹ o. there are dangers. ewu ń bẹ o. there are dangers. ṣùgbọ́n kò ní wù yín. that you will not be endangered. èmi làjíǹde àti. I'm resurrection and life àlàáfíà ni fún yín. it is well with you. olúwa mi mo dúpẹ́. olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ o olúwa mi mo dúpẹ́. ṣé olúwa mi mo dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. olúwa mi mo dúpẹ́. bàbá mímọ́ ẹ̀ mà ṣeun. olúwa mi mo dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ayérayé tí ń gbénu àwọn ọ̀run. eternal rock of ages dwelling in heaven. adúgbò tó o pèsè ibí yìí fún wa. we thank you for providing this place lónìí ló pé ọdún mẹ́ta gẹ́gẹ́. today marks the third year exactly. tí oníkàyàbí yìí sí mímọ́. that you said we should sanctify or dedicate this place. a yìn ọ́ yìn ọmọ a ẹ̀mí mímọ́. we praise you father son and holy spirit. a àwọn iṣẹ́ ìyanu tó ṣe. we thank you for the miracles you perform. a èyí tí ó tún ṣe. we thank We thank you for the miracle you are going to perform. Adúgbò èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. We thank you for the one you are performing right now. Adúgbò lórí ọmọ rẹ. We thank you over your child. Moses Ọlágúnjú. Our father Moses Olagunju. Àti ìyàwó rẹ̀. And his wife. Àti àwọn ọmọ. And all his children. Ọ̀tá gbógun ayé gbógun. The enemies wage war and the. Ìwọ Olúwa ṣẹ́gun náà. But you conquered for them. Ìwọ Olúwa fún elérù. You Lord took the burden back to the sender. O ṣé o. Thank you. A dúpẹ́ lórí àwọn gbogbo ìjọ tó wá láti ibi gbogbo lẹ́kọ̀ọ́ nìbàdàn the branches from ní Abuja ní London London ní America America o ṣé o thank you ọpẹ́ là mú wá o we have brought thanksgiving daddy o ṣé o our daddy thank you daddy o ṣé o our daddy thank you ẹ̀mí mímọ́ o ṣé o. holy spirit thank you. agbára anointing o ṣé o. power of anointing thank you. o máa ṣe o. we thank you. o máa ṣe o. we say thank you lord. o kó ọmọ rẹ méjèèjì sókè. raise your two hands now. ó mọ yin ọlọ́run lógun wọ́n mọ gbọ́lá amẹ́ríkà yin ọlọ́run lógun. continue to glorify God and they will hear you in America. Glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory.

olúwa gba ẹ̀yìn wa. amen. dúpẹ́ lórí àwọn akọrin. thank God for the choir. dúpẹ́ lórí gbogbo ọkùnrin tó wà níbí. all the men folks here. dúpẹ́ lórí àwọn ìránṣẹ́ rẹ tó wà níbí yìí. also your ministers. àdúgbò gbogbo àwọn akọrin tó ń kọrin. we thank all the choir that ministered. ọpẹ́ la mú wa gba ọpẹ́ wa. we have brought thanksgiving accept our thanksgiving. o máa ṣe o. thank you so much. o mo rí àánú gbà ẹ ṣé o ẹ ṣé orí àdùgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àdùgbà ẹ ṣé o ẹ ṣé orí àdùgbà ẹ ṣé. Amen. Ó ní kí n mọ̀ lọ. He said I should go ahead. Nítorí òjò ń rọ̀. Because the rain was falling. Ó sì pọ̀. And it was heavy. Ó ní kí n sáà mọ̀ lọ. He said I should go ahead. Kí n lọ jẹ́sẹ́. I should go and deliver this message. Tí wọ́n ẹlẹ́dàá mi sí wọn. That you have sent me unto them. Ọ̀nà kí n jẹ́sẹ́. You said I should deliver the message. Olúwa mo rẹ̀ ti dé. The Lord here I am ọba àwọn ọba àtolúwa àwọn olúwa. the king of kings and the lord of lords. elébùrú kẹ́ kristu orí adánimọ̀gbàgbé ọni. the one that never forgets one. ọ̀rọ̀ gbénu ọmọ èèyàn fọ̀hún. the word that dwells in mankind and speaks. àjíǹde àti ìyè. restoration and life. ọba lánàá lónìí títí ayé ànípẹ̀kún. the king yesterday today forevermore. o ṣé o. thank you. gba ọpẹ́ wa. accept our thanks. olúwa gba ìyìn wa. lord accept our praise. Bàbá kí ló fẹ́ ká wí? What do you want us to say, Father? A ò gbọ́n. We are not wise at all. Kò sóhun tá a mọ̀. We don't know anything at all. Olúwa kí ló fẹ́ sọ fún wa? Lord, what do you have to tell us? Bá wa sọ̀rọ̀. Talk to us. Ohun tó ń bọ̀ sọ fún wa. What is coming? Tell us. Ibi tí ọ̀tá farapamọ́ sí tú àṣírí rẹ̀. Expose the enemy. Ògo ni fórúkọ rẹ. Glory be to your name ògo ni forúkọ rẹ. glory be to your name. ògo ni forúkọ rẹ. glory be to your name. ògo ni forúkọ rẹ. glory be to your name. ẹ̀mí mímọ́ ògo ni forúkọ rẹ. glory be to your name holy ghost. agbára anointing ògo ni forúkọ rẹ. glory be to your name the power of anointing. ó bá lẹ́sẹ̀ tá a dá. if you have committed any sin at all. torí àánú rẹ kì í expire. just for your mercy never expires àánú rẹ olúwa kì í expire. your mercy never expires. olúwa gbogbo wa ṣàánú wa. lord have mercy on all of us. àwọn tó wà lé àwọn tó wà ń ta ṣàánú wa. including those outside and inside. olúwa gbogbo wa ni kò ṣàánú. have mercy on us all lord. torí àánú sì síbẹ̀ ló pe bí. we still have mercy remaining. olúwa láàánú. merciful God. torí àánú torí ó ṣeun torí àánú rẹ̀ ló ti because he is good and his mercy endure forever. nígbà tí mo bá ń ka abẹ màá tún bú sẹ́rìn. whenever I read that portion I laugh. àánú Ọlọ́run lórí mi kò kò kò kò yí padà. it means the mercy of God over me never changes. babaláàánú. Merciful Father. Baba láàánú. Merciful Father. Baba Merciful Father. Baba Merciful Father. Baba Merciful Father gbogbo wa ṣàánú wa. have mercy on us all aláìgbọ́n ni wọ́n aláìmọ̀kan ni wọ́n olè ni wọ́n panṣágà gbèrè aláìṣòótọ́ aláìṣòdodo alágàbàǹgẹ̀bẹ̀. we are unwise we are hypocritical. já ọba ìmọ́lẹ̀ ṣàánú wa. have mercy on us. jẹ́ ká ráàánú mú lọ. let us take mercy home. ká lè mọ yìn ọ́. so we can praise you for that. adúpẹ́ tó o ti ṣe. thank you for doing this. ògo ni forúkọ rẹ. glory be to your name nítorí jésù kristi olúwa wa. amen amen amen in jesus name. àdúrà olúwa. the lord's prayer. tẹrí rẹ ba. ṣé àyè ọpẹ́ yọ? Is there a cause for you to thank God? Mọ̀mọ́ ṣàyè ọpẹ́ yọ. Do you have cause to appreciate God? Mọ́mí ṣàyè ọpẹ́ yọ. Mọ́mí, do you have cause to appreciate God? Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ṣàyè ọpẹ́ yọ. What about ministers of God? Is there a cause for you to thank God? Ọba tí ò jẹ́ kòró mú ọ lọ. The king that did not allow you to be a victim of coro coronavirus kò dẹ̀ mú ìyàwó rẹ lọ. your wife has not been snatched away by covid nineteen even your husband. táyọ̀ ọpẹ́ bá yọ. if there is cause for you to thank God. mo kàn fẹ́ kọ́ mọ́ kí hallelujah hallelujah. I want you to shout hallelujah now. Come on, come, come on, born America. So they can hear you in America. Oh yeah, man, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Hallelujah hallelujah la ó kọ èrè tí jésù wá ṣe hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Amen. Amen. Táyé bá wà jókòó tí ò bá sáyè kò dó fún Jésù. There is a space for you to sit sit if there is no space, stand for Jesus. àdúpẹ́ pọ̀ lọ́wọ́ olúwa fún iṣẹ́ ìyanu ńlá tí ọlọ́run ṣe níbí yìí. for the great wonders God is performing here ọlọ́run ni gbogbo ògo yẹ. God is worthy of our glory. àti gbogbo ọpẹ́. and all thanksgiving. ògo ni forúkọ rẹ̀. we give glory to his name. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìránṣẹ́ rẹ̀ tó gbé kalẹ̀. we thank God for the life of his minister here. ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá wòlíì ọlágúnjú. the minister of the living God prophet ọlágúnjú. àti mọ̀mọ́ wa. and our mommy dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú wọn. we thank you for taking good care of him thank you. gbogbo ẹ̀yin ni àmì òróró Ọlọ́run. all the anointed ministers of God. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. thank you so much. Adúpẹ́ ẹ̀kú àdótì. We thank you thanks for the support. Gbogbo ẹ̀yin ajínrere ẹ ṣé. All the evangelists thank you. Gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ̀mọ́ wa ẹ ṣé. Our mothers we so appreciate you. Gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ ṣé. All our fathers we thank you too. Gbogbo ẹ̀yin tó ń ṣe ìrànlọ́wọ́ those in the help ministry here. ẹ ṣe. thanks so much. gbogbo ẹ̀yin tó ń tọ́jú àwọn ìránṣẹ́ ọlọ́run <clears throat> ìránṣẹ́ ọlọ́run. those who take good care of ministers. ẹ ṣe. thank you. ọlọ́run yóò san fún yín. God will reward you accordingly. Iṣẹ́ Olúwa ni mo wá jẹ́ fún yín. I have come to deliver the message of the Lord unto you. Kó sísọ̀rọ̀ níbikíbi. Let there be no side talk anywhere. Olúwa àwọn olúwa ó ní kí n sọ fún yín. The Lord of Law asked me to tell you this. Ó lóun lòun ní orí òkè yìí. He said he owns this mountain. Olúwa àwọn olúwa ní kí n sọ fún ọ ní gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ tó ti ń gbà láti ọjọ́ mẹ́ta. The Lord said. Olúwa ní òun fi àánú dáríjì ọ. All your prayers and supplications since about three days ago by his mercy he says he has forgiven you. Olúwa ní òun fi àánú dáhùn àdúrà rẹ̀. By his mercy the Lord says he has answered your prayer. Olúwa ní ogun tó gbé wá tó ń bà ọ́ lérò pé òun bọ́ ọ The Lord said he has conquered your intimidating problem. Olúwa ní òun ni ọba tó gbé ikú mì láì pòkóló. The Lord said he has swallowed death without belching. Olúwa ní gbogbo ogun tó gbé wá tó ń bà ọ́ lérò. That problem that you have brought that is intimidating you. Olúwa ti gbé mi. The Lord said "They have swallowed all of them. Olúwa lòun tóun wí fún un tóun tóun tóun iṣẹ́ iṣẹ́ tí mò ń jẹ́ fún ọ yìí. The Lord said this message being delivered by me. Òtítọ́ pọnran yẹn ń ní. Is a, complete truth. Pé àdúrà rẹ gbà. That your prayer is answered. Olúwa sọ wípé. The Lord said oore ìwọ̀n ọlọ́run tó ń ṣe fún ọ ńgbà tó wá lọ́dún tó kọjá kò mú bò mọ́lẹ̀ o. you should not cover up the goodness of God that you received last year. olúwa sọ wípé. the lord said. ní eléyìí tó àwọn kan wà tó jẹ́ pé wọn ò rí ọwọ́ kìbọ àpò. during last year's edition. nínú ìnira wà ṣùgbọ́n lọ́dún yìí olúwa lòun ti sọ̀rọ̀ wọn dayọ̀ o. some people didn't have enough money but this year their situation be turned to joy. olúwa ni kò mọ bòrè wọn ọlọ́run mọ́lẹ̀ o. the lord said you should not cover up his goodness. olúwa ni ìrédé o. the lord said goodness has come. kí mo ti wí. what did I say. olúwa ni ayọ̀ o. the lord said joy has come. olúwa ni kí n sọ fún yín. the lord asked me to tell you this. pé ọdún tó ń bọ̀ yá ayọ̀ ló fi wọ̀ ọ́. that the next year you will enter enjoy. Olúwa ní òun ó pa ọmọ. The Lord is said he is going to keep you. Olúwa ní òun ó dáàbò bò ọ́. He says he will protect you. Olúwa ní àwọn ènìyàn rẹ tó ń rò lókèèrè. He said your people abroad. Ó ro tọmọ rẹ. You are thinking about your children. Olúwa ní kò mú bẹ̀rù nípa ẹ̀. The Lord said you should not fear concerning them. Pé ọwọ́ òun ló wà. That it, all are in his hands. That is going to protect them. Kọ́ lọ fọkàn rẹ balẹ̀. That you should rest assured. Olúwa kò mọ bẹ̀rù àlákàlà mọ́ o. The Lord said you should not be afraid of nightmares. Olúwa lòun ti bọ́ ṣẹ́gun. That he has conquered all for you. Wọ́n ìránṣẹ́ Ọlọ́run á sọ pé sọ́lọ́run ló pè ọ́ báyìí. The ministers of God they say is it God that has called you? Olúwa lòun ló ń pè ẹ́. The Lord said surely he has called you. tó wà ní sùúrù ni. that you have to be patient. pé wọn á bọ̀ ṣẹ́gun. that he will help you to conquer. gbogbo ohun tó ti ń gbàdúrà sí. all your prayer requests. olúwa jehovah sọ pé wọn á ṣe fún ọ. jehovah said he will do them for you. ọ̀rọ̀ olúwa sí nìyẹn. that is the word of the Lord for you. bí o bá olúwa gbọ́ níbi tó jókòó sí pàtẹ́wọ́ dáadáa. you believe the voice of the Lord put your hands together ọdún náà. ẹ gbọ́ eléyìí. hear this. mi ì ṣe ọlọ́run. I'm neither God. mi ì ṣe nor an angel. ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú mi. but God is with me. kí mo ti wí. what did I say? ṣé ẹ rí mi tí mo bá ní kó ṣe ni kó ṣe o. whatever I ask you do do tí n bá ní jókòó jókòó. if I ask you sit sit. n bá ní dìde dìde. if I ask you stand stand. má má ṣe lòdì sí ohun tí n bá ní kó ṣe. don't go against these instructions. anytime kò yẹ kí n wá bí rárá lónìí. I was not supposed to be here today. ṣùgbọ́n ìpè tí ọmọ mi pè mí. but the invitation given me by my son oríṣiríṣi ìpè ló wà tí mi ò lọ. I didn't attend so many invitations. ṣùgbọ́n ọmọ mi. But my own son. torí òjò òjò ń rọ̀ òjò ń rọ̀ ń bàdàn. Because it was very raining heavily in Ibadan. ní àkókò tí mo gbéra program kan wà tí mo láti ṣe gan ṣùgbọ́n Olúwa ní kí n máa bọ̀. But the Lord said I should be here. mo rò pé torí ti ẹ ni. I hope it was because of you. Torí náà. Therefore. Mo kí ọ pé o kú oríire. I say congratulations to you all. Kọ́ lọ fọkàn ẹ balẹ̀. Rest assured. Sọ fún ẹnìkan tó wà nítòsí ọ̀dọ̀ rẹ kó fọkàn rẹ balẹ̀. Tell somebody beside you rest assured. Mo rí i pé gbogbo àgbáyé ló wà níbí yìí. I could see the gathering, a cosmopolitan gathering here. All over the world, they are here. Ní gbogbo àgbáyé ni àwọn ènìyàn ti wá síbí. And when we are standing like this. Àti nígbà tí a bá dúró báyìí. We are talking to the whole world. Gbogbo àgbáyé là ń bá sọ̀rọ̀. That's why it's very important to deliver the message to the whole world ìdí nìyí tó fi jẹ́ kí a fi iṣẹ́ náà jẹ́ fún gbogbo àgbáyé. talk about your problem is that problem is off. tí ẹ bá ń sọ nípa ti ìṣòro yín ìṣòro yẹn ó ti dópin. you don't have any problem anymore. ẹ níṣòro mọ́ o. but let me deliver the message. ṣùgbọ́n jẹ́ kí n jíṣẹ́ náà. to you and to the whole world. fún yín àti fún gbogbo àgbáyé or two. n ó ṣàlàyé ọ̀kan tàbí méjì. is fire. ọlọ́run wa gan gẹ́gẹ́ bí iná ajónirun. you what baba talking about fire. ẹ lè máa béèrè wípé kí nìdí tí bàbá fi sọ̀rọ̀ nípa iná. because I am here because of my problems. torí pé mo wà níbí báyìí torí ìṣòro mi mọ̀ ni. That fire of God will burn your problem. Iná Ọlọ́run yẹn yóò jó ìṣòro yín run. Fire can destroy many things within some minutes, good or bad anthems. Iná lè jó ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàrin ìṣẹ́jú àáyá yálà èyí tó dára ni tàbí èyí tí ò dára. If there is a fire outbreak, it may very difficult to quench tíná bá ṣe yọ ó lè nira láti pa. Fire is different from light but they work together their work differ but both of them came from the same source. bó tilẹ̀ jẹ́ wípé iná àti ìmọ́lẹ̀ wọ́n wá láti orísun kan náà ìyàtọ̀ wà láàrin wọn wọ́n dẹ̀ jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Fire is the light and light is the fire. Iná wà nínú ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ náà sì wà nínú iná. They cannot be separated. It is like water and blood in human bodies. Wọ́n ṣe yà nípa wọ́n dàbí omi àti ẹ̀jẹ̀ ní àgọ́ ara ènìyàn. I stand upon the rock of ages. Mo dúró lórí àpáta ayérayé. As I connected with heavenly authority. Bí a ti so mí pọ̀ máa ṣe ọ̀run. God who is a fire. Ọlọ́run tí í ṣe iná. We burn all your challenges as your problem. Yóò jó gbogbo ìpèníjà àti ìṣòro wa run. Please, I told you I'm not alone here. Mo sọ fún yín pé mi ò dá wà níbí. Any prophetic prayer come out. Gbogbo àdúrà wòlíì tó bá tẹnu mi jáde don't be slow to say amen. ẹ má lọ́ra láti ṣàmì. because it is authority. torí pé àṣẹ ni. What is my message of God is God fire. Iṣẹ́ tí Ọlọ́run ń gbẹnu mi jẹ́ ni pé Ọlọ́run wa Ọlọ́run iná ni. Our God <laughs> is God of fire. And our God is God of mercy. Our God is God of comfort. Our God is God of victory. But still yet, our God is God of fire. Tí Ọlọ́run tẹ jẹ́ Ọlọ́run àánú tó jẹ́ Ọlọ́run ìtura tó jẹ́ Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ó sì tún jẹ́ Ọlọ́run iná. That God of fire will burn all your challenges. Ọlọ́run iná yẹn yóò jó gbogbo ìpèníjà yín run. Hebrew twelve twenty nine. Hébérù orí kejìlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Hebrew twelve twenty nine for our God is consuming fire. Torí Ọlọ́run wa iná ajónirun ni. Our God your God is consuming fire. Ọlọ́run wa iná ajónirun ni. That's why it's very important for you, you know, to be the side of God, to accept God unto your life. Ìdí nìyí tó fi ṣe pàtàkì fún wa láti wà ní àti Ọlọ́run kí a gbà sínú ayé wa. Because when you accepted Christ Jesus, you are in the light. Nítorí pé níwọ̀n ìgbà tẹ́ bá ti gba Jésù Kristi sínú ayé yín, ẹ ti wà nínú ìmọ́lẹ̀. The fire is surrounding you. Iná ló yí yín ká And that fire will burn all your sicknesses all your problems. Iná yẹn dẹ̀ máa jó gbogbo àrùn yín àti gbogbo ìṣòro yín run. For our God is God is consuming fire. Our God is God of fire. Ọlọ́run wa iná ajónirun ni. Deuteronomy four twenty-four. Deuteronomy orí kẹrin ẹsẹ̀ kẹrìnléní ogún. Torí Ọlọ́run wa. iná ajónirun ni ó sì jẹ́ ọlọ́run owú. no bible reader here. for the for, for the Lord your God is devouring fire a jealous God. olúwa ọlọ́run wa iná ajónirun ọlọ́run owú sì ni pàápàá. that's why when you are in God you are you accepted Christ Jesus, you are the followers of Christ Jesus. No power of devil, evil spirit, witches and witches can tamper with you because you are in the light and the fire surrounding you. And fire burn many things. It never, it never respect anything. It will burn anything. That fire nítorí wípé níwọ̀n ìgbà tẹ́ bá ti wà nínú ọlọ́run tẹ́ gba jésù kìsì sínú ayé yín kò sí agbára òkùnkùn tàbí agbára òkòrò ń pa tàjẹ́ ni tó sóni tí èmèrè ni tó lè ṣẹ̀rù bà yín torí pé ẹ ti wà nínú ìmọ́lẹ̀ iná ọlọ́run dẹ̀ yí yín ká gbogbo àwọn nǹkan tó dàbí ìpèníjà tàbí ìdojúkọ níná yẹn ó dẹ̀ máa jórun pátápátá. That fire is fire of Holy Spirit iná yẹn jẹ́ iná ẹ̀mí mímọ́. and when the fire of Holy Spirit dwell in you. níwọ̀n ìgbà tí iná ẹ̀mí bá ń gbénu wa. the evil spirit can never control your life. àwọn ẹ̀mí òkùnkùn ò lè darí ayé wa bó ti wù wọ́n mọ́. only the power of light and the power of fire will direct your life. agbára iná nìkan àti agbára Ọlọ́run nìkan ni ó mọ̀ darí ayé wa. Deuteronomy 93, the book of Deuteronomy 93. Ìwé Deuteronomy orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta. ṣáájú rẹ lọ sí ibi iná ajó yóò parun òun ó sì rẹ̀ wọ́n sílẹ̀ níwájú rẹ ìwọ sì lé wọn jáde Wọ́n sì pa mọ́run kankan bí Olúwa ti wí fún ọ. Know therefore this day that he who goes over before you as a devouring fire is the Lord your God. He will destroy them and subdue them before you. So you shall drive them out and make them perish quickly, as the Lord has promised you. When we talk about fire, tí a bá ń sọ̀rọ̀ nípa iná, we talking about God and wrath à ń sọ̀rọ̀ nípa eh, ọlọ́run àti ìbínú rẹ̀. Revelation twenty nine to ten Revelation twenty nine to ten. ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹwàá. wọ́n sì gòkè lọ sí wọ́n sì gòkè lọ sí ibú ayé. Go ahead. wọ́n sì yí ibùdó àwọn ènìyàn náà mímọ́ káàtì ìlú àwọn àyànfẹ́ náà iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì jó wọn run a sì wọ́ èṣù a sì wọ́ èṣù tó ń tàn án jẹ sínú inú adágún iná àti sulfuru níbi tí ẹranko àti wòlé èké wà a ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé. And they went up on the breadth of the head and compassed the camp of the saints about and the beloved city. And fire came down from God out of heaven and devoured them. And the devil that deceived them was cast into the lake of fire and brimstone, where the beast and the false prophets are, and shall be tormented day and night forever and ever. You know that fire, God created fire for devil and his followers ṣe mọ̀ wípé ọlọ́run dá iná yẹn fún sátani àti àwọn àtẹ̀lé rẹ̀ ni. Those who are follow Satan, God created fire for them. Àwọn tí ń tẹ̀lé Sátánì ni Ọlọ́run dá iná fún. Let me uh, speak about two out of seven. Nínú méje eh, irú iná tí a dárúkọ, a fẹ́ sọ̀rọ̀ lórí méjì péré níbẹ̀ fire of Sodom and Gomorrah. iná Sódómù àti Gomorrah. Sodom and Gomorrah they were like Syria like uh, Ibadan and Lagos let's say Ibadan and Lagos. Sódómù àti Gòmórà wọ́n dàbí ìlú méjì tí wọ́n dárúkọ yẹn Ìbàdàn àti Èkó. they are very wicked wọ́n burú jọjọ. the wicked the wicked people they are there terrorists they are there herbalists they are there lesbian they are there homosexuality they are there those who are, have sex with animals, they are there fornicators they are there those who know God they are there every people they are there but God warn them God warn them but they don't listen to God. onírúurú àwọn èèyàn ìkà ló wà ń bẹ àwọn agbésùmọ̀mí wà ń bẹ àwọn ajínigbé wà ń bẹ àwọn babaláwo àwọn náà wà ń bẹ ọkùnrin tí ń bọ́kùnrin ṣe ó wà ń bẹ obìnrin tí ń bóbìnrin ṣe ó wà ń bẹ àwọn tí ń bẹran kó lò pọ̀ wọ́n wà ń bẹ ọlọ́run wá ti ṣe ìkìlọ̀ fún wọn ṣáájú àkókò tí ìdájọ́ rẹ̀ dé ṣùgbọ́n wọn kò tí ì kún. they don't see fifty out of two two cities. wọ́n rí èèyàn àádọ́ta nínú méjì tó jẹ́ olódodo nínú àwọn ìlú yẹn. every one of them they are very wicked. gbogbo wọn lóríjorí ni wọ́n jẹ́ ènìyàn ìkà. I believe you have heard about story of Sodom and Gomorrah. mo gbàgbọ́ pé gbogbo yín lẹ ti gbọ́ ìtàn Sódómù àti Gòmórà. And when God continued to tell them, you must change, you must change, you must change, you know. Armed forces, they are there. Um, police, they are there. Millionaire, they are there. Thousandaire, they are there. Every people, big, big men, they are there in Sodom and Gomorrah. But God wants them They don't listen to God. Onírúurú àwọn agbófinró ló wà ń bẹ̀, àwọn sójà wà ń bẹ̀, àwọn ọlọ́pàá wà ń bẹ̀, àwọn ẹlẹ́gbẹ̀rún gbẹ́gbẹ̀rún pọ̀n wà ń bẹ̀, àwọn ọlọ́rọ̀ gbogbo wọn ló wà ń bẹ̀. Bó ti yẹ jẹ́ pé Ọlọ́run ń pàrọwà fún wọn látìgbàdégbà, wọ́n kọ̀, wọ́n gbọ́ràn, wọ́n yí padà. They don't listen to God. Wọ́n fẹ́ gbọ́n tọ́lọ́run yẹn ń wí o. Then God said, Okay, I know what I can do for you if you don't listen to me. Ọlọ́run wá sọ pé mo mọ tí n ó ṣe níwọ̀n ìgbà tẹ́ ti kọ ikún sí àrọwà mi. I stand upon the rock of ages. Mo dúkúrò lórí àpáta ayérayé. This morning. Ní àárọ̀ yìí. The wrath of God will never come upon your life. Amen. Ìbínú Ọlọ́run kò ní wá sórí yín. Thank you very much. I, I, I want to thank you so much because you don't sleep. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ fi àyè gba oorun. Those who are you know, sex workers they are many street by street house by house. Àwọn oníṣẹ́ nàbì wọ́n pọ̀ ní gbogbo òpópónà ni àti láti ilé dé ilé. And those who are idol worshippers they are there. Àwọn abọ̀rìṣà náà kún bẹ̀. But God warned them ṣùgbọ́n Ọlọ́run kìlọ̀ fún wọn. Lot which is uh, the brother of Abraham is there and his wife. Lot, tí í ṣe arákùnrin Abraham pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn náà wà nílùú yẹn. God pleaded because of their brother there they, they don't find any twenty person there. Bí wọ́n ti ẹ̀ ṣe ẹ̀ ṣàyẹ̀wò bóyá wọn ò rí àwọn ènìyàn tó jẹ́ olódodo ń bẹ̀ wọ́n rí tó ogún èèyàn o. I want you to open your Bible to Genesis nineteen twenty-four to twenty-nine. nígbà náà ni olúwa nígbà náà ni olúwa òjò sùfúrù òkúta iná àti iná láti ọ̀dọ̀ olúwa láti ọ̀run wá sí orí sódómù ohun gòmórà. Go ahead. ó sì run ìlú wọn nì àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn nì àti ohun tó hù jáde ní ilẹ̀ ṣùgbọ́n aya rẹ̀ bójú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ abrahamu sì dé ní kùtùkùtù òwúrọ̀ ó sì lọ síbi tí ó gbé dúró níwájú olúwa ó sì wo ìhà sódómù ohun gòmórà àti ìhà gbogbo ilẹ̀ agbègbè wọn nì ó sì wò ó sì kíyèsí èéfín ilẹ̀ náà sì rú sókè bí èéfín ìléru ó sì ṣe nígbà tí ọlọ́run ìlú agbègbè wọn nì ni ọlọ́run rán sí ábúráhámù ó sì rán lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí oòrùn ìlú wọn nì nínú èsì lọ́ọ̀sì pé ti jókòó lọ́ọ̀tì sì jáde kúrò ní suari ó sì ń gbé orí òkè àti àwọn obìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú rẹ̀ nítorí tí ó bẹ̀rù àti gbé suari ó sì ń gbé inú ihò thank you thank you to twenty-nine yes. Now, then the Lord rained upon Sodom and, uh, and upon Gomorrah brimstone and fire from the Lord out of heaven and he overthrew those cities and all the plain and all the inhabitants of the cities and that which grew upon the ground. But his wife looked back from behind him and she became a pillar of salt. And Abraham got up early in the morning to the place where he stood before the Lord And he looked towards Sodom and Gomorrah and toward all the land of the plain and beheld, and lo, the smoke of the country went up as the smoke of a furnace. And it came to pass, when God destroyed the cities of the plain, that God remembered Abraham and sent Lot out of the midst of the overthrow, when he overthrew the cities in the which Lot dwelt. Hmm, can you see? God reigned the big stone of fire upon the Sodom and Gomorrah like Ibadan and Lagos. Everything burn. Ọlọ́run sì rọ̀jò sùfúrù sórí ìlú ìlú Ìbàdàn àti Èkó ibi gbogbo ló wá jóná gúrúgúrú. Beside the the Jericho and um, When I traveled to Jerusalem, we saw the place. And still, till today, there's a small stone of fire there. When you take a switch like this, ìṣáná not bá sá sí, àyè máa jó iná yẹn the same. Baba, nílẹ̀gbẹ̀ẹ́ Jẹ́ríkò, Jericho. ní ibẹ̀ wà nígbà tí àwọn bàbá lọ sí Jerusalem wọ́n wọ́n wá rí òkúta kan bẹ̀ that when you strike your match and put fire on that stone it will continue to burn. My people. Ẹ̀yin èèyàn mi. The same God who rained the fire, the brimstone of fire upon Sodom and Gomorrah is the same God we are serving. Ọlọ́run kan náà tó rọ̀jò náà súfúrù sórí Sódómù àti Gomora. ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn. That the same God establish this place and give a servant vision that to gather the people together that he himself will draw his people here draw his people here to listen when you come here God will heal you. God will set you free. God will give you blessing. Amen. And He will warn you. He will warn you. He will warn you. Ọlọ́run kan náà ó ní ó fi ibi lọ́lẹ̀ ló gbé bí kalẹ̀ ló wá tó ń gbé ìránṣẹ́ rẹ̀ kalẹ̀ níbí wípé níwọ̀n àgbà tí ìránṣẹ́ rẹ̀ bá ti wà níbí o yóò mọ ọlọ́run yóò mọ fa àwọn ènìyàn wá síbí báyìí bí wọ́n bá sì ti ń wá síbí yóò mọ wò wọ́n sàn yóò mọ ṣeṣẹ́ ìyanu nínú ayé wọn yóò mọ bùkún fún wọn kì í wá ṣèyẹn nìkan yóò mọ kìlọ̀ fún wọn tí a bá wá kìlọ̀ fún wa o ẹ jẹ́ ká gbọ́ràn. my people. ẹ̀yin èèyàn mi. God destroy witches and witches. I idolaters, wicked people, terrorists, terrorists, all wicked people, murderers. God destroyed them. The king is there. The millionaire is there. The thousandaire is there. The poor people is there. They don't follow God the anger of God fall upon them. I pray for you in the name of the Father, Son, and Holy Spirit. The, the wrath of God will never fall upon you. Amen. Ìbínú Ọlọ́run kò ní bẹ̀ wá wò. Ẹ̀rí Ọlọ́run ó pa gbogbo àwọn àjẹ́ àti oṣórun. Ó pa gbogbo àwọn abọ̀rìṣàrun. Ó pa gbogbo àwọn agbésùmọ̀mí gbogbo wọn ló parun gbogbo àwọn alágbèrè gbogbo panṣágà gbogbo àwọn tí ń fi ọkùnrin bara wọn jẹ́ gbogbo olè àwọn jàgùdà afọ́lé gbogbo wọn lọ́lọ́run parun ọba wà ń bẹ̀ ó pààyàn náà run àwọn olówó àwọn ọlọ́rọ̀ gbogbo wọn kò yọ wọ́n sílẹ̀ gbogbo wọn ni ọlọ́run rọ̀jò iná sùfúrù lé lórí ìbínú ọlọ́run ò ní balẹ̀ wa. you know the wife of Lot, when the angel continued to rush Lot, he rushed her. Ó wá sọ fún ẹjọ́ òun gbàgbé ìgbàkọ òun gbàgbé òun tún gbàgbé orógùn tóun fi ro ọkọ rẹ jẹ́ ká lọ áńgẹ́lì ní sáàsálà fún ẹ̀mí rẹ̀. Genesis nineteen seventeen sáà sálà fún ẹ̀mí rẹ̀ ó lóun tó gbàgbé gèlè fi gèlè lẹ̀ ọ̀dà mùsùlùmí fún ọ ó ní ìkòkò ń yẹn ó lóun tó gbàgbé ẹ̀ fi kòkò lẹ̀ áńgẹ́lì yẹn ní sáà sálà fún ẹ̀mí rẹ̀ kò gbọ́ bójú ó ti bẹ̀rẹ̀ nìyẹn òjò iná òkúta iná rígidì rígidì rígidì rígidì wà di pílà ó di pílà ní ìsìn ó wà ńbẹ̀ ní ìsìn ọ̀wọ́n ó wà ńbẹ̀ ní ìsìn nítorí pé ó jáfara kò gbọ́ràn. the wife of Lot what happened was that n tó ṣẹlẹ̀ sí ìyàwó Lot ó ní wípé as she was being as Lot was being rushed out of that city The wife looked back and said, Okay, I forgot some cooking items. I forget my pot of soup. I forgot my uh, headgear. She had to go back. As a result of that, she became the pillar of salt. And is there. If you visit that place, she's already there. My people, before I pray for you, what am I talking to you? Kí n tó gbàdúrà fún yín, kí ni mò ń sọ gan-an pàtó? Our God is God of fire. Ọlọ́run wa iná ajó nirun ni o. This is end time. This o, is end time. Òpin ayé la wà yìí o. Many of you, you know, all over the world now, they use this thing because of corona. Ọ̀pọ̀ wa ni à ń lo ìbò ojúbomú yìí torí àrùn corona. It's a signal to the whole world that this end of the age is a signal that Jesus Christ is at the door ó jí pàrokò fún wa wípé òpin ayé la wà ó pé jésù ti wà lẹ́nu ilẹ̀kùn. kò dẹ̀ sọ pé àní gbúrò ogun wọ́n ní ẹ gbúrò ogun àti ìdágìrì ìyàn àti àjàkálẹ̀ àrùn òun ló dé yìí ìyàn àti àjà bẹ́ẹ̀ ni kékeré lẹ rí yẹn o kékeré ni ṣùgbọ́n kò ní ṣubúlù yín o. amen Jesus did not say we will not hear of wars and rumours of wars, including pestilences. And we are experiencing this. And this is a tip of the iceberg. My people. Your God is God of mercy. Your God is God of a, eh, a eh, blessing. Your God is God of miracle, signs, and wonder. See yet, Your God is God of fire. Bí Ọlọ́run ṣe jẹ́ Ọlọ́run àánú tó bó ti jẹ́ Ọlọ́run ìbùkún fún tó fún wa bí ọlọ́run ṣe jẹ́ ọlọ́run iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu síbẹ̀ ó jẹ́ ọlọ́run iná. The Sodom and Gomorrah they, they disobey God. Sodom àti Gomorrah wọ́n ṣe àìgbọràn sí ọlọ́run. They were punished. Ọlọ́run dẹ̀ fìyà jẹ wọ́n. My people. Ẹ̀yin ènìyàn mi. Your prayers be answered. Àdúrà yín ti gbà náà. God has given you feel free. Ọlọ́run ti fún yín ní ìṣẹ́gun o. God has given you mercy. Ọlọ́run ti fi àánú bẹ̀ yín wò. But you need to change. Ṣùgbọ́n ẹ nílò láti yí padà. You need to change. Ẹ nílò láti yí padà. You need to repent your sin. Ó yẹ kẹ́ ẹ ronúpìwàdà kúrò nú ẹ̀ṣẹ̀ yín ni. Maybe you are maybe you are one of the you know, officer in the in, you know, in the ministry or the government. Maybe you are you are in the very important personality in government, but you swimming in sin. The wrath of God is coming. Bóyá ọ̀gá níbi iṣẹ́ ìjọba nìyí, èèyàn pàtàkì nìyí, ẹ sì tó ń lùwẹ̀ nú ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run ń bọ̀ o. Maybe you are millionaire here. Bóyá ẹ jẹ́ millionaire láàrin wa. It's good. Ó dára o. You are billionaire. Ẹ jẹ́ billionaire. It's good. Ó dára. But die in sin. Ṣùgbọ́n kéèyàn ó kú sínú ẹ̀ṣẹ̀ yẹn. It's not end o. Oh. Kì í ṣòpin rẹ̀. When you die in sin. Téèyàn bá kú sínú ẹ̀ṣẹ̀. I will let you know see now. Wọ́n ó sọ fún yín. On the day of judgment, Ní ọjọ́ ìdájọ́. They will call you out. Wọ́n pè yín jáde. They will judge you. Wọ́n wàá ṣèdájọ́ rẹ̀. I am very very sorry for all terrorists. Àánú ṣe mí fún gbogbo àwọn agbésùnmọ̀mí. On the day of judgment, Ní ọjọ́ ìdájọ́. They are going to be judged wọ́n ṣe ìdájọ́ wọn wọ́n dá wọn lẹ́bi. before I go to the next uh, fire. kí n tó tẹ̀síwájú nípele iná. Daniel twelve two. ìwé Daniel orí kejìlá. Daniel twelve two yes. Daniel twelve two. àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sùn nínú erùpẹ̀ ilẹ̀ yóò jí mm-hmm. àwọn mìíràn sì yà nípa ẹkún àti àwọn mìíràn sì sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. And many of them that sleep in the dust of the earth shall awake, some to everlasting life and some to shame and everlasting contempt. Ṣé rí báyìí mọ́mì? Can you see? Fẹsẹ̀rẹ̀ méjèèjì jinlẹ̀ pé Olúwa mi ní lọ sọ́run àpáàdé. March on the ground with your two legs. Lord, I will not end up in hellfire. Hallelujah hallelujah. ogun rẹ ti sẹ́. I say your problem is over. Ṣé ẹ rí ogun tó gbé wá ti sẹ́? The problem you brought here is over. My brother, ogun tó gbé wá ti sẹ́. Arákùnrin mi, your problem is over. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ẹ̀ But what about this thing in your hand? Ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ẹ̀ What about this thing? Olè síkọ́. What about theft? Àgbèrè síkọ́. Fornication. Oṣù àjẹ́ yìí síkọ́. Wishes and wizards. Eh, eh. A witchcraft. oògùn ṣíṣe yìí kíkọ́. Uh, being fetish what about being fetish. kí ló ń tẹ máa ṣe léyìí sí báyìí. how will you do this now. ah béèyàn bá fi kú sínú ẹ̀ṣẹ̀ gbàm. if you should die in your sin. wàhálà ni o. that is problem torí náà mo dúró nínú orúkọ olúwa. therefore I stand in the name of the Lord. lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. the name of father son and holy spirit. ìbínú ọlọ́run kò ní bọ́ lù ọ́. the wrath of God will not befall you. o rẹ̀ lè gbára rẹ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àfi tó o gba Jésù gbọ́. and you cannot deliver yourself from sin unless you accept Jesus as Lord and Saviour. nítorí náà. therefore. kó ronú kó pa ìwàdà. repent. Ọlọ́run wa iná tí ń jó ní run. Our God is a consuming fire. Béèyàn bá béèyàn bá kọ̀ tí ò bá ronúpìwà tó bá fi kú. When you refuse to repent and you die like that. A bọ́ sínú iná. That person will end up in hellfire. Iná Sodom àti Gomorrah yẹn wọ́n fi ṣe àpẹẹrẹ fún gbogbo ayé pé pé ah iná Sodom àti Gomorrah yẹn ó jẹ́ iná ọ̀run àpáàdì pé iná ọ̀run àpáàdì èèyàn béèyàn bá ti bọ́ síbẹ̀ kì í kú ń The fire of Sodom and Gomorrah symbolizes the hell fire. Sẹ́mo when as long as you are dropped there you can never die. Sẹ́mo pé àwọn tí àwọn tó wà ní ìlú Sodom àti Gomorrah gbogbo wọn ló kú. All the citizens of Sodom and Gomorrah died. Ṣùgbọ́n. So, bóyá ẹjọ́ mìíràn máa tún go deep nípa iná ọ̀run àpáàdì. I will go deeper. ṣe gbọ́ sà kéèyàn bá ti bọ́ síbẹ̀. when you enter hell fire. kéèyàn bá ti bọ́ sí iná ọ̀run àpáàdì. immediately you get to hell fire. wọn yìí kú ń bẹ̀. they is you will become immortal you don't die. wọ́n máa di oró ho hey ho hey ho hey títí láé. horrendously that person will be tormented forever. mo gbàládùá fún ọ. I pray for you tó bá lè dìde wà kó sí àmì. you can stand like soldiers and say amen. ọ̀nà bọ́ sọ̀rọ̀ àpáàdì. you will not end up in hellfire. mo ní ọ̀nà bọ́ sínú ọ̀run àpáàdì. amen. you will not end up in hellfire. jókòó. take your seat. tẹ́ ẹ rí àwọn iná tí ń jó wọ̀nyẹn tẹ́ ẹ rí yẹn. all these fires that are burning. ọlọ́run ni. they say they have to do with God. excuse me ọlọ́run fi hàn yín pé bínú ọ̀run àpáàdì bó ṣe máa rí nìyẹn ó dẹ̀ lágbára jù bẹ́ẹ̀ òun lè ṣe é rí tó fi tẹ́ ẹ rí iná yẹn tó ń jó mo fẹ́ ṣe àlàyé lérí soberness fire yẹn ní God has been showing you as regards that the way the hell fire will be burning and when you talk of this kind of uh, fire but I will I want to move on to the uh, soberness fire iná ìrònúpìwàdà. soberness fire soberness fire is the most dangerous fire so far soberness fire it can burn anything it's very terrible fire so far very terrible to quench you can see the fire burn many acres of land nobody can kill God So God is terrible fire in air. The air, nobody can kill, nobody can, can, can quench the, the, the, the hellfire. No! Nobody. That's why you see the fire burn, fire burn. That is, God is warning every one of you there is a fire. Now, mo gbàdúrà fún ọ ò ní rí ìdààmú. amen you will not experience trouble in Jesus name. wọ́n bá ṣe tọ́mọ fẹ́ ìṣèṣẹ́jú kan ni. if your problem is to have a child a minute. ṣùgbọ́n bó o lò ṣe bó o lò ṣe máa ṣe tó ní bọ́ síbi iná ayérayé yìí là ń sọ fún. then how will you escape this eternal everlasting. nípa tó tó gbé wá ogun yẹn ti ṣẹ́. that problem has been conquered already. daddy ohun tó bá wá ọlọ́run ti ṣe. God has answered your request. ṣùgbọ́n iná yìí. But this fire. bó o lọ ṣe máa escape. How do you escape the fire? ìyẹn là ń sọ fún ẹ. That is what we are telling you. mo dẹ̀ gbàdúrà fún ọ. And I pray for you. mo gbàdúrà fún ọ báyìí. I pray for you now. Ah, I pray for you now. If you can stand on your feet and say amen. Amen. You and your family will not enter hellfire. Have your seat. Thank you. Nobody can kill God. kò sẹ́ni tó lè pa ọlọ́run bí a ṣe lè pa iná ọ̀run àpáàdì. Deuteronomy four twenty four. ìwé Deuteronomy orí kẹrin ẹsẹ̀ kẹrin lé ní ogún. yes. For the Lord your God is a devouring fire, a mm. jealous God. Ah, ah ajónirun iná ni ajónirin náà ń lọ lọ́rùn rẹ. a con a devouring fire and a jealous God. ah tó o bá lè súnmọ́ tó o dẹ̀ tó ń tọ́ lẹ́yìn. if you can come closer to him and you follow him. ìwọ kọ́ ni o mọ̀ gbé ọ̀tá ṣe pé iná iná ẹlẹ́dàá rẹ̀ ni o mọ̀ jó dànù. you will not be causing gbogbo ẹni tó gbógun tì ọ́ iná Olódùmarè yóò jó dànù. Amen. As many as wage war against you will be consumed by the fire of the Almighty God. God has prepared her for wicked people and devil. Ọlọ́run ti ṣètò ọ̀run àpáàdé fún àwọn ènìyàn burúkú àti Sátánì fúnra rẹ̀. That is a sample of soberness and Sodom and Gomorrah fire that the fire in, this, in, in hell is terrible than more than uh, Sodom and Gomorrah and soberness fire. Iná tó wà lọ́run àpáàdé ó burú ju àwọn náà dárúkọ yẹn iná Sódómù àti Gòmórà àti iná Sóbánẹ́sì. let me tell you this. ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín. the most wicked people. àwọn tó burú jù pátá. in the world. nínú ayé. if all those who are not accept Christ Jesus as their personal saviour. àwọn ni àwọn tí ò tí ì gba Jésù Kristi gẹ́gẹ́ Olúwa àti olùgbàlà wọn. They are the people who are terrorists. Àwọn ni wọ́n ń gbé sùnmọ̀ mi. They are the people who are who are hire killer who are armed robbers. Àwọn ni agbanipa àtàdígunjalè. They are the people who who continue to do the sex workers adultery um, drunkard all drunkards they are wicked. Àwọn èèyàn burúkú àwọn ni onínàbì àwọn ọ̀mùtípara àwọn èèyàn burúkú ni wọ́n. Those people they don't accept Christ Jesus and the word of God is clear and clean. That's why God established this place, a place that the mercy is still is still is still is still operating and the mercy is not can never expire. Amen. So that is he who or she who comes here, he will receive miracle. Amen. Signs. Amen. And wonders. Amen. And blessings. Amen. And, and salvation. Amen. Eh, fún àwọn tí ò tí ì gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn èrèdí nìyí tí Ọlọ́run fi gbé ebi kalẹ̀ wípé àánú rẹ̀ o ó sì wà síbẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe tán láti fi àyè gbà tí ó bá sì ti gba Jésù tán iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ìbùkún ìṣẹ́gun àlùyọ ìgbélékè gbogbo rẹ̀ yóò jẹ́ ìpín. mo sọ fún ọ lẹ́ẹ̀kan ẹ jókòó dáadáa èmi ni kẹ́ mọ̀ wò kẹ́ tẹ́jú mọ́ mi. properly and focus on me. ọdún ìgbà tí mo bá sọ fún ọ pé ojú rẹ ta mi lára. until I say your eyes are pinching me sọ pé yẹ́lò tí bá sọ pé yẹ́lò mo wò mí mọ́. when I ask you don't look at me anymore. Ah! ẹ sọ pé ṣe ah! ah! ọlọ́run á yà lẹ́nu. God will surprise you. mo ní olódùmọ̀rí á yà lẹ́nu. the almighty God will surprise you. ibi yóò lè gbà nìyàn àtòrí àpáta yìí. This cannot, this place cannot contain people than the mountain, the rock. Ṣé rí ìpàdé mìíràn tán máa ṣe ní January tàbí December yẹn? Another program coming up in January or December. Ó máa lágbára. Will be so powerful. That is prophetic. Hallelujah. Hallelujah ẹ ò ké dáadáa. hallelujah. the most wicked people. àwọn ẹni tó burú jù. are those who reject Jesus Christ. àwọn lẹ àwọn tán kọ Jésù Kristi. sẹ́ẹ̀rì yẹ́lò bíbélì bíbélì mímọ́ Ọlọ́run ni. this Bible is holy. tó bá fẹ́ nǹkan kan níbẹ̀. if you don't like anything. dádì wòlíì bẹ́ẹ̀ bá fẹ́ tó bá lò láìkì kankan bẹ́ẹ̀ dáàdi. you say you don't like a page. ọwọ́ fire?" and you tear it off. o lè fire! nù tèmi. you cannot come to my own bible and tear it off. bàbá àdúrà sẹ gbọ́ mi ẹ dá mi ló sà kọ́ni ohun tí bàbá wòlíì àbí ara sọ yẹn ò fẹ́. he say you are not satisfied. ọkọ ìṣìwé ni ó ń ṣìwé. he is only opening the book. lọ́ba fàyà. and you tear it off so lè fàyà nù can you come to my bible and tear it up. tí baba ń ń bẹ̀. can you go to her father and tear his bible. tí baba ń ń bẹ̀. can you try from her father. ọ̀rọ̀ yẹn dúró digbí. the word is standing. ẹ jẹ́ ká let's read the word of God. sẹ́mi dáhìn dúró. hope i'm not wasting your time. I say your prayers are answered àdúrà ti gbà mọ́ kì í ṣe pọ̀ ẹ̀sẹ̀ máa kan rí mọ́lẹ̀ mọ́ no no no no no. not until you shake yourself like the uh, your head like the mantis your prayer is answered. àdúrà rẹ ti gbà sà. your prayer is answered. ilé tí mò ń sọ ni kò ṣàtúnṣe lé lórí. you have to mend your ways. bọ́lọ̀ ti já láàánú. Despite the fact that God is merciful. Ojo lóore ọ̀fẹ́. And is gracious. Ojo oníṣẹ́ ìyanu. And a miracle worker. Ojo olú ìbùkún. is a blesser. Ọlọ́run iná sì ni. Yet it's a consuming fire. Iná náà ò ní jó ẹ. That fire will not burn you. Ó ní bàbá fún mi ní bàtà ìṣẹ́gun ó ń ro kékeré ó ń ro kàkàkà èyí ni wọ́n fi tẹ̀sù mọ́lẹ̀ ó yá o ìgbà láti dé. hallelujah. hallelujah. ta ló ní kó bàtà mi bẹ́ẹ̀ tó o bọ̀. who asked you to remove my shoe. ẹ̀mọ̀ bà mí lọ́wọ́ wọn. save me o. Oh. bọ́ bàtà mi sí mi lẹ́sẹ̀ kó jẹ́ kí n ráyè fi tó. father is putting on his shoes. hallelujah. hallelujah. ẹ òkè dáadáa. hallelujah àwọn tá a dùn àwọn gbà pé kí hallelujah. hallelujah if your prayer be answered. mo wá jẹ́ sẹ́ olúwa fún ọ pé àdúrà rẹ gbà ni. I want I've come to deliver God's message that your prayer is answered already. ẹsẹ̀ ọ̀tún rẹ̀ báyìí mọ́ gbé lulẹ̀ kí wọ́n rí. match your feet on the ground. mo dìde mo dìde mo dìde. don't stand mo dìde mo dìde mo dìde. have your seat and do that. mo dìde mo dìde mo dìde mo dìde. don't do not stand. Bàbá fún mi ní bàtà ìṣẹ́gun. Father give me the shoe of victory. Orun That is sounding heavily. Orun kan kan kan. That is sounding heavily. Èyí ni wọ́n fi tẹ̀sùmọ́lẹ̀. I will use this to match on the devil. Ó yá o. Ìgbàlá ti dé. Salvation has come. Bàbá fún mi ní bàtà ìṣẹ́gun. Oró kékèké. Oró kàkàkà. Oró kàkàkà. Kí ló bá fi ṣe? Èyí ni wọ́n fi tẹ̀sù wálẹ̀. Ó yá o, ìgbà ti dé. Amen. Amen. Àwọn tí ò tí ì gbà pé àdúrà àwọn gbà wọn ò kọrin those who don't agree their prayer be answered who are not singing. ìgbà ọlọ́run sọ fún ọ pé àdúrà rẹ gbà. when God told you your prayer is answered. o wí àdúrà rẹ ò tí gbà. and you say it's not so. tó o ti ń gbà láti jẹta. that you have been offering since three ah. days ago. bàbá fún mi ní bàtà ìṣẹ́gun òun ro ó tún rán òun kàkàkà kí ló fẹ́ fi ṣe hàn èyí ni wọ́n fi tẹ̀sù mọ́lẹ̀ ó yá o ìgbàlà ti dé. àwọn tó gba Jésù ni bàtà yẹn wà lẹ́sẹ̀ wọn. Only those who have accepted Jesus Christ have those shoes on their legs. John 336. thirty six. Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógójì. thirty six ó yá o. orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógójì. ó yá kò ní rí yè. ẹ sọ pé. Whoever believes in the Son has eternal life, but whoever rejects the Son will not see life, for God's wrath remains on him. Daddy, Jésù fúnra ẹ̀ ló sọ̀rọ̀ Jesus had uttered Jesus this word. Jésù fúnra ẹ̀ ló sọ̀rọ̀ It was Jesus that said this. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Minister Jésù Kristi fúnra ẹ̀ ló sọ̀rọ̀ yẹn o. It was Jesus Christ that spoke there. Ṣé Jésù àmọ́ parọ́? Can Jesus lie? Politicians àmọ́ parọ́. Politicians do lie. Contractors àmọ́ parọ́. Contractors do lie àwọn agbaṣẹ́ṣe ìyá rẹ bàbá rẹ a máa ń parọ́. your fathers and mothers can lie. <clears throat> gbogbo àwọn ọba aláyé àwọn náà máa ń parọ́. all the earthly kings can lie. ṣùgbọ́n Jésù bàbá wòlíì Jésù. but Jesus. ṣé parọ́. does he lie? no. bàbá wòlíì ṣó máa parọ́ tó bá ń ka bẹ̀ yẹn kó lè yé yín ká gbàdúrà. we want to repeat that verse so that we can pray. ẹni tí ó bá gba ọmọ gbọ́ ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ mm. kì yóò rí ìyè ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. whoever believes in the son has eternal life but whoever rejects the son will not see life for God's wrath remains on him kí ló fẹ́ ṣe pẹ̀lú Jésù ẹ̀yìnwó tó wà mí tó ti gba Jésù. What do you want to do with Jesus if you are here and you have not accepted Ṣé orí rẹ gba ìbínú Ọlọ́run? Can you endure the wrath of God? Torí rẹ ò bá ti gba ìbínú Ọlọ́run. As long as you cannot endure the wrath of God. Kò tó lọ, o gbọ́dọ̀ ṣe yes fún Jésù. Before you leave, you must say yes to Jesus. O gbọ́dọ̀ ṣe yes fún Jésù. You must say yes to Jesus before you leave. Revelation twenty nine to ten ó yá. ìfihàn orí ogún ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá. wọ́n hmm? sì uh-huh. ibùdó àwọn ènìyàn mímọ́ ká mm-hmm. àti ìlú àwọn àyànfẹ́ náà iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì jó wọn run. Hmm. ó jó wọn run. ó yá tẹ̀síwájú. a sì wọ́ èṣù tí ó tọ̀ wọ́n jẹ lọ sínú náà sínú adágún iná àti sulfuru. èṣù tó ní kí ọmọ jalè èṣù tó ní ẹ má jalè èṣù tó ní ẹ má pààyàn èṣù tó ní ẹ má ṣe pàǹsága èṣù tó ní pé ìyàwó rẹ ìyàwó rẹ tó ẹ ìyàwó oníyàwó ni kò tún múgùn kérekére ẹrí ni kò tún kọ́mọ yajúlé babaláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èṣù tó ń tàn wọ́n jẹ tí wọ́n ń pànìyàn tí wọ́n ń jalè tí wọ́n ń digun ń jalè èṣù tó mo gba aládùn àfọn gbogbo ẹ̀yin tó ń gbọ́rọ̀ yìí <clears throat> ìbínú ọlọ́run ní sọ̀kalẹ̀ sórí ẹ. amen the wrath of God will not descend on you in Jesus name they marched across the breadth of the air and surrounded the camp of God's people the city he loves but fire came down from heaven and devoured them and the devil who deceived them was thrown into the lake of burning sulphur where the beast and the false prophet have been thrown. They will be tormented day and night forever and ever. It's the devil that instigates somebody to be stealing. He instigates people to be committing fornication and adultery. He instigates people to commit murder. It instigates people to commit terrorism. It, all kind of vices. He says your wife is not enough. He has to, uh, that you go after other women. Therefore, you have to repent because this will be the hand of Satan, the false prophet, and those who refuse to repent. My people. Your prayer has been answered. Àdúrà yín ti gbà náà. Since three days. Ah, àdúrà ọjọ́ mẹ́ta yẹn. You are here. Ẹ ti wà ń bí láti. You call him, you call him, you call him. Ṣé lẹ́ ń pè é lẹ́ ń pè é? He has answered your prayer. Ó ti gbàdúrà yín. But he is, he is talking to you now. Ṣùgbọ́n òun náà ló tó ń bá yín sọ̀rọ̀ báyìí. That word is God. Ọ̀rọ̀ yẹn Ọlọ́run ni. You don't have any problem that to obey. Ẹ ní nǹkan míì láti ṣe ju pé kẹ́ ẹ gbọ́ràn lọ. They will cast them to the everlasting fire. No, they don't die there yóò kó wọn jọ sínú iná tí fi sùfúrù jó níbẹ̀ ni wọ́n wà títí láé wọn àdẹ̀kì ní kú. Revelation twenty. ìwé ìfihàn orí ogún. Revelation twenty fourteen and fifteen. ẹsẹ̀ kẹrin. ẹ ẹ ẹni kú kejì. bí a bá sì rí ẹnìkan tí a orúkọ rẹ̀ sínú ìwé èyè a sọ sínú náà adágún sùfúrù. Then death and Hades were thrown into the lake of fire. The lake of fire is the second death. If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire. Millionaire, thousandaire, billionaire, terrorists, terrorist. Ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ẹlẹ́gbẹ̀rún gbẹ́gbẹ̀rún pọ̀n ẹ̀yin agbésùnmọ̀mí. all armed robbers. gbogbo ẹ̀yin adigunjalè. all sex workers. gbogbo olówó nàbì. Ah! all idolaters. gbogbo àwọn abọ̀rìṣà. those who worship stone. àwọn tí ń bọ òkúta. those who worship tree. àwọn tó ń bọ igi bọ̀pẹ̀ that that is your that is the God of your your father side. bóyá ọlọ́run àwọn bàbá ti yín nù. dadi mo fẹ́ràn àwọn obìnrin tí wọn ò fẹ́ wọn ò fẹ́ rogún yẹn àdíà ọlọ́run ò forogún. I love women they don't want uh, rivals this is the idea of God. ọ̀fọ̀rọ̀gún. do you want rivals. <laughs> hallelujah hallelujah. ẹ ò ké dáadáa. hallelujah. ẹyin mọ̀mọ́ wa tó wà bẹ́ẹ̀ fọ́rọ̀gún. do you want drivers? no. yẹ́lò ọgbọ̀n rí rárá tó o bá ti fẹ́ kan àwọn obìnrin mọ́ sọ̀rọ̀ oró. if you don't want to offend women don't talk of driver. n fẹ́ àdíà ọlọ́run ni ọlọ́run owú ni mí. he says I am a jealous God. ọlọ́run tó fẹ́ dadi ọlọ́run tó fẹ́ kan sọ pé ẹnìkan tó wà bí òun. God does not want somebody to say ah there is another person like him. bẹ́ẹ̀ náà làwọn mọ̀mọ́ wa. that is the manner of our mothers. tó o bá fẹ́ jà. if you don't want trouble. o fẹ́ rí pupa ojú wọn. you don't want their trouble. ṣe mo pe fífun lọ́wọ́ à ń bẹ̀ yìí tó o bá fẹ́ rí pupa kò change. if you don't want the redness of their eyes. Don't find a rival for them. O ọ̀rẹ́ mi láti ibì kan rèé ọ̀rẹ́ rẹ̀. you say this is person is your friend. Gbọ́bọ̀ lòdì sí. Kọ́kọ́ ẹ̀sà dé. How will you react? Should your husband bring somebody and say she is my friend? Ọ̀pẹ̀lẹ́ngẹ́ kan tú dirẹ̀ bóyá ó yọ ni o bóyá ó ṣe wọ́n sọ pé nǹkan rí ni o bó ló ti náà. Somebody with a big buttock eh, and he brings it. Eh, Ojú mọ̀mọ́ ṣe yìnyín red. Your eh, eye will just change to a reddish color. Ọlọ́run kì í fẹ́ kan sọ pé ẹnìkan bí òun kò fẹ́. God does not want you to say that somebody like him. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. It is well with you. Ẹ sàmì dáadáa. Amen. It is very important now for you to repent from your sin. You armed robbers, kidnappers, fornication, homosexualities, lesbian, adultery, drunkards, all set of terrorists, all ayah killer, all murderers, those who reject Christ Jesus as Lord and Savior. It is time now for every one of you to repent your sin, to come home, to come to the Lord who will save you, who is fire that can never burn you, who is the light that the darkness will never overcome you. Talk of your prayer, your prayer is answered. Amen. But reject Christ, you don't repent your sin, when you say tó bá ti kú ọ parí rárá o kò parí síbẹ̀ wọ́n tún jí a tún gba ìdájọ́ hmm. ọ̀rọ̀ ni mò ń sọ fún yín ọ̀rọ̀ náà ni mò ń sọ fún yín ọ̀ya. ó ṣe pàtàkì fún wa láti ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bóyá ẹ̀ṣẹ̀ adigunjalè ni ajínigbé ni àgbèrè ni àwọn tí ń bá ọkùnrin lò ọkùnrin tí ń bá lò eh. obìnrin tí ń bóbìnrin lò eh. abọ̀rìṣà eh, àmì tí para àti gbogbo àwọn onírúurú agbésùnmọ̀mí tó gbòde kan àwọn agbanipa àwọn apànìyàn àti pàápàá jùlọ gbogbo ẹni tó kọ Jésù lólúwa àtolùgbàlà tí wọ́n kọ̀ tí wọ́n gba Jésù Kristi ní olúwa àtolùgbàlà torí Jésù Kristi nìkan ló lè gbà wá lọ́wọ́ gbogbo àwọn ìwà pálapàla yìí torí pé òun ni Ọlọ́run iná iná àjóni ó sì tún jẹ́ ìmọ́lẹ̀ níwọ̀n bá tí a bá ti gbà á iná yẹn yóò jó gbogbo ìṣòro wa ìkíní nìyẹn ìkejì ni wípé ìmọ́lẹ̀ Kristi inú ayé wa yóò mú ká borí gbogbo ohun tí ń jẹ́ òkùnkùn mo tún o gbogbo ìṣòro wa ó ti di àfihẹ́yìn. ẹ mọ̀mọ́ láìkì yín ẹ fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́run ẹ fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́run ẹ dẹ̀ fẹ́ràn àdúrà. I love you, you love the word of God and you also love prayer. Ẹ tún fẹ́ràn ìsọjí. And you love revival. Gbogbo tẹ́mi mímọ́ fi lé wa lọ́wọ́ tẹ́mi mímọ́ fi lé bàbá lọ́wọ́ lẹ̀ ń ṣe. You do all that God has given to our father in the Lord. Ẹsẹ̀. No. Sin must flee your tabernacle. Ẹni tó dẹ̀ lè gbà ọ́ ni Jésù. Only Jesus can save you. Your situation will turn to joy. It is not too late to repent your sin. Your money, your position in society can never save you. Your juju can never save you. Kò tí ì pẹ́jú o pé ká ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Owó wa ipò tá a wà láwùjọ kò lè gbà wá oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ èyí tá a gbé pamọ́ sílé èyí tá a gbé sára òun náà ò lè gbà wá o Jésù nìkan ló lè gbà wá. mọ́mì jẹjẹ mọ̀ pé ayé wa tá a wà yìí ayé tá a wà yìí ó ti burú ju ayé Sódómù àti Gòmórà tí iná sọ̀kalẹ̀ sórí ẹ̀ ó ti burú jù bẹ́ẹ̀ lọ dádì ṣé ẹ mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ kó ṣe é nílùú. amen. but àdúrà yín mọ̀ ti gbà. what he saying is he asked you to come I will forgive you even if you are dirty I will wash you clean but you must stop these bad habits. God will help you to do so in Jesus' name. ogun quotation kan tí n fẹ́ gbà tí n gbàdúrà fún yín. one more quotation before we pray. tán. tọ́lọ́n kí n máa sọ fáyé ni mo ti sọ yẹn. The Lord about you láti jọ́ mẹ́ta àdúrà rẹ ti gbà. Your prayer been answered since you been here you are here. Nígbà tó kì í ṣèyàn burúkú kọ́ ọmọ kan sáadá máa sọ pé mọ̀mọ́ mò ń fẹ́ lè láti jọ́ mẹ́ta mọ̀mọ́ mò ń fẹ́ lè kó sọmọ ilé tí a sọ ṣé bó adé bó tiẹ̀ jẹ́ èyàn burúkú jù bẹ́ẹ̀ lọ gbà jẹ́ mi sí mi. No matter how bad you may be as a mother and your, uh, your child keep asking a particular thing from you since about three days ago, you will uh, eventually have to give it to him or her. Matthew gbogbo yẹn sí Matthew. All of you open to the book of Matthew chapter. Matthew thirteen twenty-four to thirty Matthew twenty-four to thirty oya oya. Orí kẹtàlá oya o kẹrìnlélógún ọgbọ̀n. Òwe mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fúrúgbìn rere sí oko rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámọ̀ ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ehu rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni èpò búburú fi ọ̀ràn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ́ baálé náà tọ̀ wá hmm. wọ́n wí fún un pé olúwa irúgbìn rere kí ìwọ fún sínú oko rẹ níbo ni o ti ní èpò búburú ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sì bí pé ìwọ a fẹ́ kí a fa kí a fà wọ́n tu kúrò ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ nígbà tí ẹ̀yin bá ti tu èpò kúrò kí ẹ̀yin kó má bàa tu àlìkámù pẹ̀lú wọn ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ah! ní àkókò ìkórè uh-huh. èmi á sì wí fún àwọn olùkórè pé eh? ẹ tètè kó èpò jọ kí ẹ dì wọ́n ní ìtì láti finá sun wọ́n ṣùgbọ́n ẹ kó àlìkámọ̀ sí abà mi. Jesus told them another parable. ó ti tó báyẹn wọn á ka lédè gẹ̀ẹ́sì. yes sir. àbẹ́ẹ̀ ní ká lédè gẹ̀ẹ́sì. ẹ lọ ka fúnra yín. go home and read in English kí ló sọ ọlọ́run tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn pààyàn tí ò yà pa wọn rùn bẹ́ẹ̀ jẹ́ ọmọ pa lọ ìjọba lè pa kán mọ́ pa. Why is it that God doesn't kill people suddenly like that? He said, okay, let them continue. jẹ the time is coming. jẹ́ ká lọ àwọn tún hmm, wọ́n bá àwọn tún jẹ́ ọmọ àwọn la kọ́kọ́ ńgbà tó bá dé ìgbà ìkórè ìgbẹ̀yìn ayé òun la wà yìí àwọn èèyàn burúkú yẹn là kọ́kọ́ dì ní ìtì àwọn àsùnwọ̀n ní iná ṣùgbọ́n àwọn tó gba Jésù gbọ́ wọ́n lọ sí ìyà nípẹ̀kun I want to appeal to you I want to beg you in the name of Jesus in the Hausa language duala yankuri in Igbo biko in Yoruba jọ̀ọ́ I want you thank you I want you to accept Jesus Christ Ọlọ́run ní ẹ má tí ì fà wọ́n tú o don't approve them yet until the time of harvest and we are talking about the end time and we are at the end time now the coming of Christ is soon uh, you have to be prepared and I am begging you in the name of the Lord mo fẹ́ sọ ní èdè Yorùbá mo kọ́ fẹ́ sọ ní èdè Ìgbò wípé bíko mo fẹ́ sọ ní èdè Yorùbá pé dákun o mo fẹ́ sọ ní èdè haúsá pé duala yankuri ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ gba jésù sínú ayé rẹ. and get an english please please this is opportunity for you you want to give your life to jesus you don't want to go to hell you want to go you know you don't want to go to fire you don't want fire of god to burn you i just want you to stand up where you are. You don't want fire of God to burn you. You want to say yes for Jesus. Maybe you are outside. I want you to come here. You are stand up on your feet. Maybe there's a sin in your life. You can never save yourself. Stand up where you are. I want to pray for you. a lè wí pé kí ìtọ́ tán lẹ́nu mo wá ń bẹ̀ ọ́ mò ń rọ̀ ẹ́ o ò fẹ́ lọ sí ọ̀rọ̀ àpáàdì o ò fẹ́ bá ara rẹ níbi iná àjò òkú níbi tí iná àwọn èyí ti kú tí ìdálóró ayérayé wà níbẹ̀ bóyá o wà níta tàbí o wà nínú ilé dìde dúró lórí ẹsẹ̀ rẹ. stand up on your feet. dìde dúró báyìí bí o fẹ́ fi ayé rẹ fún Jésù o fẹ́ gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ. you don't want to go to hell before I count ten. kí n tó ka òǹkà mẹ́wàá o fẹ́ lọ ọ̀run àpáàdì. you don't want God to burn you. o fẹ́ kí ọlọ́run ó fi iná jó ọ. come here. ọ̀kan bọ̀ níwájú pẹpẹ. tún fi Jésù lọ. come here máa bọ̀ níwájú pẹpẹ yìí. sínú rọrẹ nísinsìnyí olúwa wọn pinnu. come here come here èmi yóò jẹ́ tirẹ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ nìkan lọ ló ń ṣèrànwọ́ èmi fẹ́ jẹ́ tirẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ máa bọ̀ rẹ̀ yóò oríire ńlá lẹ ṣe o ìwé ló fi ra mi ẹ máa bọ̀ báyìí. ó jẹ́ ti mo fàyè àti fẹ́ mi fún. I am waiting for you. tó kún fún. jẹ́ kí n lè jà jẹ́ kí n lè jà ẹ́ olótìfà Jésù ọlọ́run ìwọ tó kú ìwọ tó kú ní kábàárì láti sọ mí láti sọ mí bomi mo yára mi sọ́tọ̀ mo yára mi sọ́tọ̀ fún ọ Jésù ọlọ́run. listen listen. ẹ gbọ́ eléyìí. tomorrow may be too late for you. ọ̀la lè pẹ́ fún ọ you know yourself now. ó mọ́ra rẹ oníkùn ló mọ̀ ká. you are swimming in sin. ò ń lùwẹ̀ nú ẹ̀ṣẹ̀ ni. you can never save yourself. o lè gbára rẹ là. this is opportunity for you. àǹfààní bàǹtàbàǹtà kan ní fún. he die for you. ó kú fún ọ. he resurrected. ó jíǹde. because of you. nítorí rẹ ni o. Now what are you waiting for? Kí wàá lò ń dúró dè. I give you five minutes. Ìṣẹ́jú márùn-ún péré ni mo tún fún ọ o. Yes, give ah. me. Jésù pè mí, ó ń bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́. Ó sọ wípé kémi kò tẹ̀lé òun. Mo sọ wípé bí mi bá tẹ̀lé ọ̀kan ó sọ wípé ẹkún mi yóò dẹ̀rín Jésù pè mí Jésù pè mí ó bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́. I'm waiting for you. ó sọ wípé bẹ́ẹ̀mi kò tẹ̀lé o mo dá lóhùn. ó sọ wípé bẹ́ẹ̀mi bá tẹ̀lé ọ. ó sọ mi wípé. ó sọ wípé ẹkún mi yóò dẹ̀rín. mo fàyè á tì fẹ́ mi mú ọ̀daràn tán tó kú fún mi. Jẹ́ kí ló jẹ́, jẹ́ kí ló jẹ́. Wọ́n ló ti tọ́ Jésù Ọlọ́run mi. Amen. Amen. Ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi ń bọ́ nígbà tí mo rí Jésù. Kí ló jókòó ṣe? Are you still true to your seat? Nígbà tí mo rí bàbá, ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bọ́ nígbà tí mo rí Jésù mi ló bá lulẹ̀. Ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bá nígbà tí mo rí Jésù. Ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bá nígbà tí mo rí bàbá. Ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bá nígbà tí mo rí Jésù. Ah! ló bọ́ lulẹ̀. Ah, ẹrù tèmi bọ́ pè ẹrù tìyẹ bọ́ pè ẹrù ẹ̀ṣẹ̀ mi bọ́ nígbà tí mo rí Jésù ló bọ́ lulẹ̀. gbogbo yẹn dìde dúró. Shall we all rise? ẹ dìde dúró mi tẹ́ wà. Shall we all rise wherever you may be? ẹ dìde dúró níbi tẹ́ ẹ wà. please stand wherever you may be. o fẹ́ lọ sọ́run àpáàdì jẹ́ kí n fọ ní oore ọ̀fẹ́ kan sí i. another grace for you if you don't want to end up in hellfire. o lè gbára rẹ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. you cannot save yourself from sin. Jésù ló lè gbà ẹ́. only Jesus can save you. díjú rẹ. close your eyes ọ̀fẹ́ kí jésù tún gbà ọ́ lẹ́ẹ̀kan sí. you want Jesus to save you once again. lọ́wọ́ rẹ níbi tó wà. raise your hands wherever you are. lọ́wọ́ rẹ. raise up your hands. ọ̀fẹ́ fàyè rẹ fún. you want to give your life to Jesus. máa bọ̀ níwájú. come before the altar. ṣe kíá ṣe kíá ṣe kíá olúwa èmi ṣàtìgbò rẹ ó sọ ti fẹ́rẹ̀ sí mi. ṣùgbọ́n mo fẹ́ dé lápá ìgbàgbọ́ kí lè tún bọ̀ sùn mọ́. máa bọ̀ máa mi mọ́ra mọ́ra olúwa ìbàgbélébú tó kù. Fámímọ́ra fámímọ́ra ìmọ̀ra Olúwa. Síbẹ̀ yẹrẹ tó níye. Amen. Amen. Wò mí, bí ọwọ́ kan sórí One hand on your head gbé sí ọkàn àyà rẹ. and another one on your bosom. ìwọ yẹn ò jáde. you refuse to come out. ò jáde. you refuse to come out. well wí tẹ̀lé mi. say after the man of God. Jésù Olúwa. Lord Jesus. mo dúpẹ́. I thank you. Jésù Olúwa. Lord Jesus. Ẹlẹ́ṣẹ̀ ni mí. I'm a sinner. Jésù Olúwa. Lord Jesus. Mo gbà. I agree láti tọ̀ ọ́ lẹ́yìn. to follow you. mi fẹ́ lọ sọ́run àpáàdì. I don't want to end up in hellfire. mi fẹ́ lọ sọ́run iná. I don't want to go into the hellfire. Jésù Olúwa. Lord Jesus. gbà mí. save me. fún mi lóore ọ̀fẹ́. give me the grace. láti tẹ̀lé ọ. to follow you. kọrúkọ mi sínú ìwé ìyè. write my name in the book of life. kọrúkọ mi sínú ìwé ìyè. write my name in the book of life. Jésù Olúwa gbà mí. Lord Jesus save me. ògo ni forúkọ rẹ. glory be to your name èmi ò mọ tẹ̀lé ọ lẹ́yìn. I will continue to follow you. láti sin lọ. henceforth. Jésù Olúwa wa. In Jesus name. Ẹlẹ́dàá wa kó gbàdúrà fún yín. Amen. Kó dẹ̀ ṣàánú fún yín. Amen. Jésù Olúwa wa. Amen. Yes. Ibo ló máa lọ? Ẹ mọ̀ bọ̀ ń bẹ̀ yẹn. À Jésù gbà là mo dúpẹ́. Àní Jésù gbà mí là mo yẹ̀gẹ̀. Yesu gbà mi la mo dọ́mọ lọ́rùn mo dọ́mọ ìgbàlà. àníyàn ti tú mi sílẹ̀. Yesu gbà mi la mo dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. Jésù gbà mí là mo yege. èmi yege tèmi. Yesu gbà mi la mo dọ́mọ lọ́rùn mo dọ́mọ eh. ìgbàlà. Nàwọ́ ẹ̀ méjèèjì sókè. Raise your two hands. Orúkọ Jésù gbà mẹ́ta. Call the name of Jesus three times. Olúwa mo dúpẹ́ ní ọwọ́ rẹ. Lord I thank you. Ọba ìyanu. The miracle worker. Wá gbà mí là. Save me Lord. Wá ṣẹ́gun fún mi. Conquer for me. Ogun ìpọ́njú ló kù báyìí mo fẹ́ gbàdúrà fún ẹ. I want to pray about poverty now. Olúwa gbà mí. Save me Lord lọ́wọ́ ìpọ́njú. from poverty. gbọ́wọ́ sókè gbàdúrà gbàdúrà. please raise your hand and pray father in the name of jesus and before you i want you to save me from poverty and impoverishment in the name of jesus i yield my life up to you you are poor so that i will be rich lord jehovah save me from poverty in the name of jesus jésù olúwa wa. amen. wọ́n ní ọba mi mọ́ gbaṣọ ìyà lára mi o. gbaṣọ ìyà mi ò má jọ ìyà bóra mọ́. aṣọ ìyà ọba mi wọ́n gba aṣọ ìyà lára mi ò gba aṣọ ìyà mi ò gba aṣọ ìyà bóra mọ́. aṣọ ìyà bàbá mi wọ́n gba aṣọ òṣì lọ́rùn mi ò gba aṣọ òṣì mi ò gba aṣọ òṣì bóra mọ́. gbọ́wọ́ sókè. Okay. Raise your hands up. Olúwa aṣọ ìpọ́njú wá fàya. Remove the garment of poverty from my body. Aṣọ ìpọ́njú fàya. Tear the garment of poverty. Ìwọ tó wà ń daṣọ òdìdé ni. You are outside are you not standing? Olúwa aṣọ ìpọ́njú Olúwa bá ń fàya. Rend the garment of poverty from my body. Ẹ̀kọ́ sókè ẹgbàdúrà ẹgbàdúrà ẹgbàdúrà. Shall we pray Father in the name of Jesus? I reject the garment of poverty. Remove it and tear it off. Tear off the garment of poverty from my body in the name of Jesus. I refuse to remain poor. Lord, remove the garment of poverty and tear it and burn it off in the name of Jesus. I reject poverty. Remove the garment of poverty from my body and tear it off. Tear off the garment of poverty from my body in the name of Jesus. Tear off the garment of poverty from my body in the name of Jesus. Thank you, Lord. Jésù Olúwa Amen. Ẹ tẹ́wọ́. Open your hands for prayer. Kọ́kọ́rọ́ ayọ̀ fi fún mi. Kọ́kọ́rọ́ ayọ̀ fi fún mi. Kọ́kọ́rọ́ ayọ̀ jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ ọlọ́run kọ́kọ́rọ́ ayọ̀ bí fún mi. adániwáyé gbà mí o. kọ́kọ́rọ́ ayọ̀ bí fún mi. ọlọ́run abíyára kọ́kọ́rọ́ ayọ̀ bí fún mi. kọ́kọ́rọ́ ayọ̀ kò tẹ̀ mí lọ́wọ́ kò tẹ́wọ́ mi. kọ́kọ́rọ́ ayọ̀ bí fún mi. ní àkókò yìí. At this time, áńgẹ́lì olùbùkún márùn-ún wà níbí. We have the angels of blessing, five of them here. Tẹ́wọ́ rẹ̀ báyìí. Open your hands now. Olúwa. Lord. Kọ́kọ́rọ́ ìbùkún. The key of blessing. Àgbọ̀n gbẹ. Olúwa gbélé mi lọ́wọ́. Inexhaustible. Give to me. Ó gbàdúrà f'Olúwa. Father, in the name of Jesus, the key of inexhaustible blessing, Lord, give to me. Give to me the key of inexhaustible blessing in the name of Jesus. The key of inexhaustible blessing, I receive it. Lord, give it to me. Give me the key of inexhaustible blessing in the name of Jesus. Lord, give me the key of inexhaustible blessing. Hand it over to me. Drop this key Jesus in my hands. Amen. Did you Close your eyes still. mo fẹ́ omi yẹn dà mi ò dẹ̀ bẹ̀ ọ́. I'm not begging you now. ni kí n wí ni mo This is what the law said I should say to you. Àwọn tó gbọ́ràn ìránṣẹ́ kan ọ wá pè mí láti níbo ni Ó ní tí mo lọ sí Port Harcourt. ọ ní Ọlọ́run ní kó fowó sílẹ̀. ọ ní gbogbo owó òun ní òun dẹ̀ lówó. Ó dẹ̀ wù láti sílẹ̀. ó lóun ò rírú ẹ̀rí oníkòdóṣù kan tọ́lọ́run dẹ̀ ra lé fóun ọlọ́run ra lé fóun. somebody share the testimony that when our father. tó o bá lè ṣe yes fún jésù láàárọ̀ èkì tó máa lọ. if you can say yes to Jesus before I leave here. omi ẹ̀dà. there a water here to be blessed. tàṣẹ tàṣẹ làrá sán bàrà bá ti sán tòun àti náà ni tàṣẹ tàṣẹ lòjó fi perúgbè jáde nínú ilẹ̀ ẹnikẹ́ni tó mi bá ti kàn lára ní ìgbé ayé rẹ̀ bárabá ní gbogbo ayé ara ò ní amen. jésù olúwa wa. amen. fi nọ́mbà mi àwọn tó máa ràn mí lọ́wọ́. ọlọ́run jẹ́ kí wọ́n lè pè mí sórí àgbo. adániwáyé jẹ́ kí wọ́n lè pè mí sórí àgbo jẹ́ kí wọ́n lè pè mí sórí àgbo. bàbá mi bá mi iná bá mi àwọn tó máa ràn mí lọ́wọ́. jẹ́ kí wọ́n lè pè mí sórí aago. dadi ẹyọ kọ́ọ̀lù kan ló need. you need only one call phone call. láti Abuja From ẹyọ kan ló need láti Èkó. and you need from Lagos. o need jù yẹn lọ. you don't need more than that. ní Port Harcourt. from Port Harcourt. ní oil and gas from oil and gas. jẹ́ kí wọ́n lè pè mí sórí ago. Eh, jẹ́ kí wọ́n lè pè mí sórí ago. bàbá mi nọ́mbà mi mi nọ́mbà mi àwọn tó máa ràn mí lọ́wọ́. adániwáyé jẹ́ kí wọ́n lè pè mí sórí ago. ẹ wo àìsòlùpọ̀jù ṣẹ́gbọ́ àìsí alákìsà. we are no. not in ranks ọlọ́run kàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni. God only wants to help you. a ti kú òní tó tẹ̀sẹ̀ ṣàgbé. We are above being beggarly. kọ́lọ́n lè ràn ọ́ lọ́wọ́ ni. So God can help you. Jésù ló wù tá à ń ṣe Jésù ló wí bẹ́ẹ̀. Jesus says so ìwé luke six thirty eight ọ̀nà ìfẹ́ fún ni a sì fẹ́ fún yín. say give unto and oh, shall that is what Jesus. òṣùwọ̀n dídára àti àkìmọ́lẹ̀. a good measure pressed down. n tó sọ nìyẹn. that's what he said. nínú ìwé hebrew orí kẹtàlá ẹsẹ kẹrìndínlógún wọ́n ní àtìmọ́ fífún ni àtìmọ́ sóore ẹ má ṣe gbàgbé. to give unto to torí irú ẹbọ báwọn ni nílùú ọlọ́run dùn sí jọjọ. God is pleased with such a sacrifice. ọ̀bàrúbọ̀ fọlọ́run ìṣúwádẹ́ ìgbàlọ́wọ́ olúwa yìí. you don't give sacrifice on the devil can rob you. gbàládùá fún ara ara tù ọ́. you will be comfortable. bàbá ọmọ ara tù tó bá bọ̀ ọ́ lára ìjọ gba gba àkáǹtì nọ́mbà kẹ́ kíákíá bá amen. lọ́nà yín gbogbo ìbùkún. amen. lọ́nà yín gbogbo ìbùkún. kẹ́kẹ́ ọmọ ẹ pẹ́ bọ̀ ọmọ yín gbogbo àìsàn tó wà lára ìpara kó parẹ́. amen. bọ́ ọ bá ń lọ ire iwájú ire lọ́tún lẹ́sì kó mọ ìyá iwájú ẹ̀. amen. ire ayé mi sáré wá. ire ayé mi tètè bọ̀ ó bá kòkò ló bá rí ọ ire ayé mi tètè bọ̀ ó yá ire ayé mi sáré wá ire ayé mi tètè bọ̀ ó dàkókò mo fẹ́ rí ilé ayé mi tètè bọ̀. amen. amen. gbogbo ẹ̀yin tó kù. the rest of you. ẹ̀yin ló kù ní ìsìn. you have to do your own portion. one thousand five hundred nkóhun tó bá ní. whatever you have on you five one thousand. tọ́ba rẹ̀ come and drop it. ní ọdún tó bọ̀ wọ́n ńlá lé ọmọ bù. this time next year you be fetching big money ire ayé mi sáré wá. ire ayé mi tètè bọ̀ ó takòkò mo fẹ́ yàn ire ayé mi tètè bọ̀ ire ayé mi sáré wá ire ayé mi tètè bọ̀ ó takòkò mo fẹ́ yàn ire ayé mi tètè bọ̀ ire ayé mi sáré wá ire ayé mi tètè bọ̀ ó takòkò mo fẹ́ yàn ire ayé mi tètè bọ̀ ire ayé mi táré wá ire ayé mi tètè bọ̀ ó ta kòkò mo fẹ́ rí ọ ire ayé mi tètè bọ̀ ire ayé mi táré wá ire ayé mi tètè bọ̀ ó ta kòkò mo fẹ́ rí ọ ire ayé mi tètè bọ̀ ire ayé mi sáré wá ire ayé mi tètè bọ̀ ó ta kòkò mo fẹ́ rí ọ ire ayé mi tètè bọ̀ ire ayé mi tètè bọ̀ ó dàkókò mo fẹ́ rí ọ ayé mi tètè bọ̀ ire ayé mi sáré wá ire ayé mi tètè bọ̀ ó dàkókò mo fẹ́ rí ọ ire ayé mi tètè bọ̀. amen láàrin ìṣẹ́jú márùn-ún báyìí a fẹ́ bọ́ sínú ọpẹ́ tó ní agbára lady evangelist Tèmítáyọ̀ ẹ pàtẹ́wọ́ fún Jésù ẹ pàtẹ́wọ́ fún Jésù dáradára. hallelujah hallelujah àwa tí àdúrà wa ti gbà ẹ jẹ́ ká juwọ́ sí ọlọ́run àwọn ọlọ́run tí mo bá ní olúwa ò á pariwo pé o ṣe é ṣé o ti rẹ́dì olúwa o. o ṣe é. o ṣe yẹn kéré wàá fò lórí ẹsẹ̀ wa ni ẹ jẹ́ kí ẹsẹ̀ wa méjèèjì ká fò sókè olúwa o. o ṣe é. wàá tún fò lẹ́ẹ̀kan sí i ò ní tó wà lẹ́gbẹ̀ẹ́ olúwa ó ṣe. sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àdúrà mi ti gbà. àdúrà mi ti gbà. ẹ jẹ́ ká máa ju ọwọ́ wa sí ọlọ́run. a ò fi ariwo ayọ̀ kí ọ káàbọ̀ ọba ológo jùlọ a ò fi ariwo ayọ̀ kí ọkọ̀ àbọ̀ juwọ́ yẹn méjèèjì sí ọlọ́run o. olóògbé ó yọ pariwo àòfin àríwó ayọ̀ kí ọkọ̀ àbọ̀ juwọ́ yẹn dáadáa ọba olóògbé jùlọ àòfin àríwá ayọ̀ kí ọ̀tá kọ́ olóògbé jùlọ. ẹni rán ni níjà là ń bẹ̀rù ọ gbọ́dọ̀ bẹ̀rù ẹni tá ó jẹ ẹ̀ṣẹ̀ fún. bó ti olúwa mi ló ń ṣiṣẹ́ ra wọ́n máa wọ olúwa lè ní kó rọ̀ fáráyé wọ́n máa wọ olúwa lè ní kó jọ̀rọ̀ fáráyé o. ta ló lè dúró tọ́lọ́run bá ti bínú ẹni bá lọ́n gbọ́ àṣìwò ẹni lójú ọlọ́run ọba tàgbé lájò tó ń jẹ́ nílé o ọba tàgbé nílé tó ń jẹ́ ìlàjò dúdú lọ èmi ò mọ̀ pupa ní òye mi rárá àbàṣà wà tí o bá ṣe é ta ni ó fi ọ́ bí o sì ṣe é ta ni ó béèrè kábíyèsí Èdùmàrè ẹ̀kọ́ kọ́kọ́rọ́ o ó yàtọ̀ pé èmi bá àlẹ́ kẹrì alàyè pariwo sókè kò yí. Jésù gbàlà. mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ògo ọlọ́run ọba mi iṣẹ́. Títí. mímọ́ tó ṣọ́ wa lórí ìdánwò ayé mímọ́ lògo ọlá rẹ ó yá pariwo. bàbá ìwọ làwọn mọ̀ sí. ó yẹ kó sọ̀rọ̀ sókè. bàbá ìwọ làwọn máa bọ̀. ó yẹ kó rẹ̀. ìwọ̀sán ló bẹ̀ wà láwọn mọ̀ sí títí. mímọ́ lògo ọlá rẹ. ó yẹ kó yin Ọlọ́run pẹ̀lú agbára rẹ. dúpẹ́ dúpẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n látẹnu ọ̀tá nípa kí ẹ sọ̀rọ̀ ọlọ́run tó lànà ó ṣe. ìrọ́ṣù ìwòran ọlọ́run tó lò ní mo dúpẹ́ dúpẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n látẹnu ọ̀tá nípa kí ẹ. má dúró jẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ ṣáà yín ó yẹ kó yan ọlọ́run dáadáa. àná ṣe. ọlọ́run tó lóòní mo dúpẹ́ dúpẹ́. ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá mo fagilé. ọlọ́run tó lóòní mo ṣe. mo dúpẹ́ dúpẹ́. láti gbà tó máa yọ̀ lọ́lé ẹni tí ò ní jẹ́ mọ́ pẹ́ wọ́ ẹni tó ní jẹ́ mọ́ pẹ́ wọ́ ẹni tí ò ní jẹ́ mọ́ pẹ́ wọ́ ẹni tó ní jẹ́ mọ́ pẹ́ wọ́ olùdé láàrin ọ̀pọ̀ ènìyàn olùdé láàrin ọ̀pọ̀ ènìyàn olùdé láàrin ọ̀pọ̀ ènìyàn kò gbàjọ́ rẹ̀ rẹ̀ yá. aleluya o ó yá pariwo sọ pé ọlọ́run máa jẹ̀mú ọlọ́run máa jẹ̀mú máa jẹ̀mú ọlọ́run tó ṣiṣẹ́ lórí òkè yìí lórúkọ jésù á ṣiṣẹ́ fún ọ wọ́n sọ wípé ọlọ́run máa jẹ̀mú ó yá ọba tó ṣèlérí amóhùn ìlérí iṣẹ́ o ọlọ́run máa jẹ̀mú. sórí ẹni mẹ́ta ló máa kọjú sí wàá sọ pé ọlọ́run máa jẹ̀mú yẹn ṣé o ti rẹ́dì ọba tó ṣèlérí amóhùn ìlérí iṣẹ́ o ọlọ́run máa jẹ̀mú. tó kọjú sí ẹnì kejì sórí bó má ṣe gbà la máa ṣe é májẹ̀mọ́ ọlọ́run tó mú lọ lé lórúkọ jésù kò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ọmọ tó ṣèlérí amú ìlérí iṣẹ́ o ọlọ́run májẹ̀mú. wàá tún lọ bẹ́ẹ̀ ní kẹta ọmọ tó ṣèlérí fún ọ amú ìlérí iṣẹ́ o ọlọ́run májẹ̀mú. tún lọ bẹ́ẹ̀ ní kẹrin ọmọ tó ṣèlérí fún ọ amú ìlérí iṣẹ́ o ọlọ́run májẹ̀mú lè orin tí mo fẹ́ kọ dáadáa nítorí máìkì yẹn wà á mú ẹnìkan sọ pé ojú ti Sátánì aleluya ọ̀rọ̀ mi já sayọ̀ ó ṣe bàbá o. ojú ti Sátánì aleluya ọ̀rọ̀ mi já sayọ̀ ó ṣe bàbá o. wọ́n bẹ́ẹ̀ ní kejì. oya ojú ti Sátánì aleluya. Zion, ó wò lẹ́gbẹ̀ẹ́ pé ṣé o ti rẹ́dì pariwo pé ayé mi máa sọ̀rọ̀ níbi gí wàá fò sókè. kí bàbá mi má bless everybody wa bàbá fẹ́ bless wa láti gba ọrẹ pátápátá lọ́wọ́ wa káyé wa lè dáa mo máa ń sọ̀rọ̀ wọn gan lẹ́yìn dáadáa kò sí ẹni tó ṣe fún bàbá yìí tí ọlọ́run kò gbéga tí wọn bá ní kẹ́ ṣe pẹ̀lú ọrẹ ọdún kó lè gbé jáde. hallelujah sáàyè yọ. Then it calls for you to thank. Láyé ọpẹ́ ọba yọ ọ̀nàwọ́ sókè. There is no cause for you to thank God. Raise your hand. Táyé ọpẹ́ bá yọ ọ̀nàwọ́ rẹ̀ sókè. If there is a cause for you to thank God, raise your hand. Sọ mọ̀ pé Ọlọ́run ló fẹ́ Ọlọ́run ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ló dẹ̀ ṣe ọ́ lóore tí ò jẹ́ kí kòrò mú ọ lọ. God has blessed you and did not make you a victim of corruption coronavirus. mo ní kòró ò mú ọ lọ. and you are not carried away by coronavirus. ọba ìyanu ẹlẹ́rù nìyí mo dúpẹ́ o. ọba ìyanu ẹlẹ́rù nìyí mo dúpẹ́. ọba ìyanu ẹlẹ́rù nìyí mo dúpẹ́ o. tó tó tó gbé abọ́ síbẹ̀ yẹn. a plate will be placed over there. okay wọ́n ní bàbá ní ibi tẹ́ ìwà náà ẹ máa dó sí àwọn asọ́nù wọn lọ sọ́dọ̀ rẹ. the ushers will go round to collect this appreciation. ọpẹ́ nìyẹn o kì í ṣe fún mi fún ọlọ́run. you are not giving unto God we want to thank God now with this offering. bọ́ọ̀ bá ti fẹ́ kọ́ lọ́run ṣe fún ọ tó bẹ́ẹ̀ ni kò fún ẹ the degree of the blessing you expect from God is what you will give. gbogbo ẹ̀yin tó wá ta mí lọ́rẹ̀ níṣẹ́ tí mo dé yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á san fún yín lọ́nà ìlọ́po ìlọ́po. our father is thanking all of you that have just blessed him. God will reward you abundantly. ọlọ́run lè fẹ́ fún kìí mi. you are giving to God not man of God. bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá fi omi kékeré ago kékeré bomi fún ọ̀kan náà àwọn èèyàn mi kò ní pàdánù èrè rẹ̀ bó ti wù kó rí. the lord said if you give a cup of water to one of my ministers you will never miss the reward ọmọ ọjọ́ níbi tó wà àwọn asọ́nà wa bá ọ. you will be dancing wherever you are the ushers will come to your place. kọ́kọ́ na ọrẹ rẹ sókè náà kí n gbàdúrà fún ẹ. raise the offering now be, and then I pray for you. mo dó ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ rẹ ọpẹ́ rẹ nìyí lórúkọ olúwa àwọn ọmọ ogun kọlúwa tẹ́wọ́ gbà. amen. bí kú bá ń pa lóṣùn tó ń pa lóṣì kò ní dọ̀dọ̀ rẹ. amen. kò dẹ̀ ní dọ̀dọ̀ ọmọ rẹ. amen. bẹ́ẹ̀ ni kò rí fún ọ. amen jésù olúwa wa. amen amen amen. ọba ìyanu ẹlẹ́rù nìyí mo dúpẹ́ o. ọba ìyanu ẹlẹ́rù nìyí mo dúpẹ́. àpèkẹ́ wa kọrin five minutes àpèkẹ́ àpèkẹ́ sọ wà ń bẹ̀ àpèkẹ́ ọ̀la sọ wà ń bẹ̀ onda àpèkẹ́ kò sí mbí àpèkẹ́ òdòdó ẹ̀yẹ ńkọ́ òdòdó ẹ̀yẹ sáré tí mò ń pè ń bo lẹ́wà ọ̀yà wọn fẹ́ gbọ́ rẹ. ọ̀la lẹ́wọ̀ láṣọ ògo láṣọ ìlékè ìyìn lọ́gùn lẹ́ṣin àwa máa rí di lélẹ́dùmarè ọ̀la o. ọ̀la lẹ́wọ̀ láṣọ. akọrin ẹ̀ràn mi lọ́wọ́ ògo láṣọ ìlékè yìnyín lẹ́ẹ̀dùn lọ́sùn àwa máa rí di lélẹ̀ bóyá ẹni kẹrin ò ní ná iná ọpẹ́lọpẹ́ rẹ̀ eh, eh, o ẹni kẹrin ẹni kẹrin ò ní ná iná ọpẹ́lọpẹ́ rẹ̀ o ẹni kẹrin ẹni kẹrin ò ní ná iná ọpẹ́lọpẹ́ rẹ̀ o ẹni kẹrin ẹni kẹrin onínú lè bọ́m̀bẹ̀ ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ ẹni kẹrin. who is greater than Jehovah Lord divine no, there is no one greater than Jehovah Lord divine. ni olúwa ọba wa ìwọ ni olúwa jehova ìwọ ni olúwa ìwọ ni olúwa dadi ìwọ ni olúwa ọlọ́run ọlágúnjú o ìwọ ni olúwa jehova ìwọ ni olúwa ọba jésù yìí lolú ọ̀run o láyé lọ́run o kò sọ́ba bí ìrẹ ọba wa. ìwọ ni olúwa jìyẹ ọba ìwọ ni olúwa. tó bá rí bẹ́ẹ̀ na soso wonder jesus dey do o na soso wonder jesus dey do. na soso wonder. Jesus dey do o eh. na so so wonder Jesus dey do. kí lè wí. Eh, he has done it for me. Oh, eh, he has done for me. Hey, eh, he has done for me. na so so wonder Jesus dey do. Oyè mo ní kọ̀ọ̀tà má fọwọ́ kàn mí mo ti di fáyà o. Kọ̀ọ̀tà má fọwọ́ kàn mí mo ti gbà. ó yá iná wọnú mi lọ iná ńlá wọnú mi lọ iná. àtàkùrọ̀ wọnú àdó ni olè mọ́mọ́ ẹ̀wọ́ rẹ̀ orúkọ olúwa ilé ìṣó agbára ni ní ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀ yìí tó gba gbogbo wa tìǹà bọ̀ wá nínú kí gbogbo wa dàbà mi máa yé lọ́wọ́ sẹ́ iná wọ ọ̀nà mi lọ iná ńlá wọnú mi lọ iná. àní mo ti dàkàndá olódùmarè kọ̀tá mi lọ ṣọ́ra iná tó fi gbogbo ara kọ̀yà wọnú mi ò mọ ojú aṣẹ́gun lọ àwa tá a jọ ṣẹ́gun lè jájọ sọ wípé kọ̀tà má fọwọ́ kàn mí mo ti di fáyà o kọ̀tà má fọwọ́ kàn mí o ó yá olùdíje mi nù. No pátápátá o ó nomi jé mi nù pátápátá ó bá nomi jé rẹ nù dọwọ́ sókè ó nomi jé mi nù pátápátá ẹ̀yin tẹ́ ẹ̀ nísan kán mọ́lé ìjókòó ọjọ́ ayé yìí kí lẹ́wí ó nomi jé mi nù pátápátá ṣe dáadáa ọlọ́run àbí ara nùnú. olùmíjẹ́ nínú pátápátá. aṣọ olùmíjẹ́ rẹ̀ nù títí ayé o. olùmíjẹ́ nínú pátápátá. ó dùn mí pé mi ò gbọ́ àwọn tó wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn kí lẹ sọ bẹ̀. olùmíjẹ́ nínú pátápátá. ẹ̀yin ọkùnrin tó wà ń bẹ̀ yẹn kí lẹ wí náà gbóhùn sókè. olùmíjẹ́ nínú pátápátá. olùmíjẹ́ nínú pátápátá o. olùmíjẹ́ nínú mi nà pátápátá. olùmíjẹ mi nà títí ayé o olùmíjẹ mi nà pátápátá. olùmíjẹ mi nà pátápátá o olùmíjẹ mi nà pátápátá. ó yẹ mo ní kọ̀tà máa fọwọ́ kàn bí mo ti di fáyàsẹ́ kọ̀tà máa fọwọ́ kàn bí mo ti di fáyàsẹ́. àpèkẹ́ àpèkẹ́ dà àpèkẹ́ gbogbo àwọn tí wọ́n wá bá mi sọdún nìyẹn o àpèkẹ́ so ti lọ ni ó ń bọ̀ ń bo lọ́wà àpèkẹ́ àpèkẹ́ ọlá yéé amen amen ọ̀dà so ti ń bọ̀ kí kí ni ń porúkọ bàbá màmá tó yín Ìlọrin ńkọ́. mami Ìlọrin please. Mama, tó yín Ìlọrin ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. hallelujah orin àbí ẹ jẹ́ àgbẹ̀ ọwọ́ wa sókè ìgbà yẹn jẹ́ àṣẹ bíi ti kiri àti bíi ti àpòmù bàbá ló bá wa ṣe òwe bàbá ló bá ṣe o ha ènìyàn kan máa ló ṣe yìí o bàbá ló bá wa ṣe. kí ló wí. ọ̀kàrẹ̀ òyà e, yìí ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. àwọn tọ́lọ́run ṣe lóore ẹgbẹ́ wọn yẹn sókè sí i ọlọ́run alágúnjú bàbá mẹ́rànbà láti mi gbó kìjì ìjì ọba ni àdúpẹ́ látọjọ́ Sunday ìwọ ló bá wá ṣe tọjọ́ òdà ọ̀kadì alágogo ìyọ̀dà fún ọ ò ní sórí wú gbọ́wọ́ sókè èmi ní bàbá èmi ní bàbá. ọ̀kadì ó ṣe gbogbo àwa tí Ọlọ́run máa jẹ́ bàbá fún ọwọ́ wa lókè sí i sókè wọ́n wà á pariwo gógógógógógó wọ́n jẹ́ kí n sọ báyìí wípé ọlọ́run mo ṣe gógógó ló lè ṣe. wọ́n ò ṣe ò ṣe bàbá ẹ̀ ọlọ́run mo ṣe gógógó ló lè ṣe. gbàgbọ́ pé yóò ṣe ogun tiẹ̀ náà ọwọ́ sókè kò dìgbà tá a bá ń bọ̀ níbọ̀ pẹ́ o kò dìgbà tá a bá ń bọ̀ níbọ̀ pẹ́ o ọlọ́run Mósè. yásáré ṣe àdúrà bíi méjì kó gbọ́wọ́ yẹn sókè sí i ntí tó yé lọ́rìí fẹ́ ni pé tó bá máa dọ̀dún tó ń bọ̀ ẹ̀rí mi kò pọ̀ rẹpẹtẹ kí ni ìwọ náà fẹ́ gbọ́wọ́ sókè sẹ́yìn ó gbàre lọ. èmi ò gbàre lọ. pariwo wípé èmi ó gbàre. èmi ó gbàre lọ. sẹ́yìn ó gbàre lọ. èmi ó gbàre lọ. lórí òkè yìí ó. sẹ́yìn lórí òkè yìí. èmi ó gbàre lọ. lórí òkè yìí ó. èmi ó gbàre lọ. wo wo bí wo bí wo bí pariwo sókè èmi ní bàbá. èmi ní bàbá. yó. àwọn sàǹtà pé kí ni n ó fa àdúrà ṣe bá ń pè sàn ọmọ tí mo bí nínú àdúrà ni ibo ló ti bí tiẹ̀ lọ́ọ̀yà Adénúgà ọkọ̀ tí a fẹ́ nínú àdúrà ni o. rẹ́rìn rẹ́rìn jèrè ọlọ́run ọlágúnjú o ẹ wo bí àyà tí ẹ ní nínú àdúrà fò sókè kójó mọ́lẹ̀ ẹ̀ wọ́n mi ọlọ́run ló gbàdúrà ọlọ́run ló gbàdúrà mi ọlọ́run ló gbàdúrà mi ọlọ́run ló gbàdúrà mi. ó tún sọ̀rọ̀ báyìí kí ni bí ọwọ́ méjèèjì sókè sí ọlọ́run ọlágbójú òṣè ọlọ́run káyọ̀dé abíárà bàbá ọlọ́run ọ̀rọ̀ gọjí mọ́ ní ọlọ́run bàbá mi ní sọ̀gùn jẹ́ ọlọ́run bàbá wòlíì wòlíì bàbá mi gbọ́dọ̀ ọlọ́run ló gbàdúrà ọyá rẹ́rìn sí ẹnìkan ẹni yẹn ò ní fẹ́ ṣe tí ó bá ní o ṣe ìwọ mẹ́sàn-án pé tiẹ̀ ló ga ju ti ẹni yẹn lọ are you ready ó sọ̀rọ̀ sí o ti ṣe tán wẹ̀yìí ó yá fò sókè pariwo pariwo wípé fàánú gbé mi ga. fàánú gbé mi ga. sókè fàánú gbé mi ga ọlọ́run ìpè yìí o ọlọ́run mo sì ọmọ lágójú ọlọ́run fún mi láyọ̀ màmá mi ọlọ́run ọba tí ń bẹ lórí ayé àrà tó sọwọ́ ìjà láláwọ̀ bí ọwọ́ méjèèjì sókè eléyìí ó máa ṣe ní ọ̀nà tó yàtọ̀ bówó o lè jó yíbo bówó o lè jó Yorùbá bówó o lè ṣe bá a ti ṣe é sáṣe bó ṣe wẹ̀ ó yá gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́ wa òkè gbọ́pẹ́ wa ó yá gbọ́pẹ́ wa ó yá gbọ́pẹ́ wa ó yá gbọ́pẹ́ wa ó yá gbọ́pẹ́ wa gbèsè sókè ó gbéná ó yá gbọ́pẹ́ wa ó yá gbọ́pẹ́ wa. mi sọ gbólóhùn kan. Say these words. Fún bàbá mi. For my father. Pé bàbá ẹ̀mí yín á gùn o. Daddy you will live long. Á gùn o. Sá lẹ́ni tó fẹ́ fún bàbá ní nǹkan. Is there anybody who want to give daddy something? Ó fẹ́ fún bàbá lówó sá. Maybe you want to give him money, raise your hands up. Ó ní nǹkan tó fẹ́ fún bàbá, so wà. There's something you want to give daddy. Ẹ̀nà ọ̀wà. Ṣẹ́ni ẹ̀ wà. Ọ̀wà. Is there a person here? ẹgbẹ́ kéélẹ̀ síbí ìwọ tó fẹ́ fún bàbá ní nǹkan sí àpèkẹ́ ti dé tòsí so ti dé tòsí kọ̀ wá. ok ọ̀dà ẹ̀yin tẹ́ fẹ́ fún bàbá ní nǹkan máa sọ sínú òkè yìí. of you okay. Ok. ọfẹ fún bàbá mi ní nǹkan ọyá ọyá ọyá ọyá ọyá wàá rí bí ọlọ́run ṣe ń bless àwọn èèyàn ọlọ́run kì í ṣàfipá ṣe o hmm. má ṣe pè sí o bàbá ìṣalágbé o. Ah! agbára rẹ. ìṣẹ́jú kan ni o. a agbára rẹ. ẹ fún mi ní. a agbára rẹ. ẹ jẹ́ bá fẹ́ ṣe fún wọn. ni mo fi ó. ẹ̀yin náà dàgbà o. agbára bàbá mi. ẹ̀yin náà lò. a agbára rẹ. fẹ́ fún yín ní ọrẹ àárọ̀ tòun kí n tó fún yín lọ́rẹ àárọ̀ bá ti ń sin bàbá mi lọ mò ń padà bọ̀ mo fẹ́ fún wa ní nǹkan kan nígbà tí bàbá Mercy ẹ dákun ẹ yà ní ibẹ̀ yẹn bàbá Mercy ọ̀ya kàn bàbá Mercy àti àpótí ẹ̀rí ẹ bọ́ síbi ní ìṣẹ́jú kan kí n máa gbọ́ iná lẹ́nu ẹ̀ méjèèjì bàbá Mercy dà. ọba òkú aláfíà ọ̀ràn ìfẹ́ náà ló dẹ́kun sí mọ́ orí ọtí lórí mo ti gbé orí ó bá ìwé ara mi ó dá mi. akọ̀dúró sójú kan náà akọ̀dúró àti ẹ̀jẹ̀ àṣẹ kankan kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́. ó dáná sọ pé àárín. the same. Oh Jehovah, ever. I will lift up Jesus. Oh Jehovah, Alpha and Omega. I will lift up Jesus. Ó yára ṣe báyìí sọ wípé ṣe bómi lóye bí mo yóò yí dé sí ṣèbémi ló yé bí mo lóyún Jésù mi mo lè máa fò sókè kí jámà yín Jésù ni mo lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí jámà yín Jésù ni ṣèbémi ló yé bí mo ṣe ń wà bí mo ṣe ń bàbá. tẹ̀lé ọ lórí ìyókù ọdún yìí lọ fi ṣe àṣeyọrí láyé. ọ̀sàmì ọ̀sàmì bí ọjọ́ ṣe bẹ́ jáde tí ẹnikẹ́ni ò lè dí lọ́wọ́ ìràwọ̀ rẹ kó bẹ́ jáde lágbàáyé. bí àwọn bàbá bàbá ṣe ọ̀nà iṣẹ́ ìránṣẹ́ yìí jákèjádò orílẹ̀-èdè yìí àti ní àgbáyé lórúkọ Jésù ẹ̀mí máa ọ̀nà rẹ. very soon mo máa gbé àwọn rìdíìmù wá máa gbé bàbá gangan wá síbí. àṣẹ ni gbogbo ìwọ tó máa ìsàn wá pẹ̀lú àmì kan fáyà méje àìsàn yẹn kó fò jáde dànù. fáyà fáyà fáyà fáyà fáyà fáyà ọwọ́ tó ń yọ ayé rẹ lẹ́nu agbára tó ń yọ ayé rẹ lẹ́nu irinṣẹ́ tí èṣù ń lò nú ayé rẹ tí o bá lè sàmì kan fáyà mọ́kànlá gbogbo abiyamọ òkùnkùn láyé rẹ kí wọ́n kú dànù. fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà gbogbo ìjọba tó dìde sí ayé rẹ bíi ti gòláyàtì tó o bá rí àmì kan fáyà tó lè ṣe lórúkọ Jésù kó wó dànù. àmì fáyà. tó bá rí bẹ́ẹ̀ látòrí dé kanna ẹ̀ṣẹ̀ rẹ gbogbo jẹ́ ń pè ń jà ń káríwò òkùnkùn tí o bá lè sàmì tó o sì ń fò sókè gbogbo àìsàn kó máa jáde kó jáde kó jáde àṣẹ ni lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìdáǹdè gba ìràpadà lórúkọ jésù lórúkọ jésù lọ ṣe lọ ṣe rere ni àṣẹ ni lórúkọ jésù ogun tú kọlọmba wí ogun àìní kọlọmba wí lórúkọ jésù lórúkọ jésù ìpọnjú ayé kọlọmjọ lórúkọ jésù ìdààmú àmàyẹ ewọlẹ asẹni asẹni àìsàn fòjáde orí burúkú fòjáde ìdààmú ayé fòjáde lórúkọ jésù lórúkọ jésù ikú òjijì jáde jáde jáde ikú òjijì jáde àmìyẹkẹrẹ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọwọ́ ibi parẹ́ dànù parẹ́ dànù ọwọ́ òkùnkùn parẹ́ dànù ọwọ́ àjẹ́ parẹ́ dànù ọwọ́ emiri parẹ́ dànù lọ́sẹ̀rẹ̀rẹ̀ àsẹ́ni àmìyẹkẹrẹ ó kéré ṣe sókè fò sókè fò sókè fò sókè fò sókè ṣerere ṣerere asẹni ṣerere ògóbù ọ ògóbù ọ ògóbù ọmọ ògóbù ọmọ asẹni bàbá yìí òkèrè sàmìyàn fò sókè lórúkọ Jésù arọdìde afọ́jú ríran adìtìgbà lórúkọ Jésù orí burúkú kó máa wọlé ìdààmú kó máa wọlé ìfòòró kó máa wọlé ṣerere lórúkọ jésù fòsókè yéé sí àmì fòsókè sí àmì iná o wọlé ayé wọn iná o wọnú ayé wọn iná ìkú wọnú ayé wọn wàhálà kúrò ńbẹ ìdààmú kúrò ńbẹ orí burúkú kúrò ńbẹ ìdààmú ayé kúrò ńbẹ ogun òkùnkùn wọlé wọlé ilẹ̀ lálùgbé wọn ojú tó ní tó ní lórúkọ Jésù kólà etí tí o gbọ́ràn là là arọ dìde arọ dìde afọ́jú ríran adití lórúkọ jésù máa gbọ́ràn máa gbọ́ràn àsẹ́ni máa gbọ́ràn fòsókè sàmìyàn lórúkọ jésù ṣerere gbogbo ìdè kọ́mọ̀já ìdè mọ̀tú ìdè mọ̀já ogun ọ̀run gbà wọ́n gbà wọ́n sẹ́sókè yá ogun ọ̀run gbà wọ́n gbà wọ́n tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba rí rí bẹ́ẹ̀ àtẹ̀wé ẹ̀dá lànà.

gbanajẹ gbanajẹ gbanajẹ gbanajẹ asẹni ilé ẹ̀mí mi wọlé wá wọlé wá asẹmi wọlé wá gbogbo ẹ̀mí wọlé wá lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù aa ah, ah. lórúkọ Jésù serere serere pẹ̀lú ìrọ̀ kọ́lé ìràmọ́tò olúwa ṣe sori kó tọ́ bá lọ bí gbàtẹ́yàn lùsì ni asẹnimọ́pá láti sísin lọ rábàkàtìrìà tí àwọn bàbá yìí bá ṣàṣeyọrí seventy eight tó tún nàró tí ọmọ wọ́ ogun tó lòun ní lọ iná jó dànù. ẹni ó fẹ́ pa ọ́ kó lọ kú fún ọ. ra àbàkàtìrìà ẹkún tó sun débẹ̀ bí olúwa ti ń sọ fún mi tí àmì rẹ̀ bá rinlẹ̀ dòdò kí o sì tó parí pàdé aláàánú ńlá. thank you god bless you sir thank you bàbá yẹn ni mo appreciate yín ó sáré wá bá mi ó mà káàdì à ẹni tó ní mi kọ́kọ́rọ́ tó sọnù mọ́ ọ lọ́wọ́ gbà á ogun ìran rẹ kó parẹ́. àmín. èpè tí wọ́n ṣẹlẹ̀ olórí kó yí dànù. wàhálà ìran rẹ kó yí dànù. orí burúkú kó wọlé lọ. ìdààmú ayé kó wọlé lọ. ogun mọ̀tẹ̀gbẹ́ kó wọlé lọ. nínú òjò ọ̀pọ̀lọpọ̀ padà lọ́sọ́nà ṣé Ìbàdàn ṣé Èkó ṣé torí wọn sọ̀rọ̀ yẹn bíi títí ti flood. rabi tó bá rí bẹ́ẹ̀ ẹni tó pọ́n mi lé ní ìlú yìí ìlú bàbá mi tọ́lọ́ ń pọ́n mi lẹ́mẹ̀ tó tún pọ́n mi lé ní ìlú yìí sábì nkíyàbá tó bá rí bẹ́ẹ̀ aṣọ ìpọ́nlé gbàá. bí ọlọ́run ṣe ń dá àwọn èèyàn láre nínú ilé ọlágójú lákòókò yìí ìdáláre kọ́ kan ìwọ náà.